lẹ́gbàá gbogbo wa tó bá ti pé gbogbo ẹni tó náà ti dá láti jọjọ́ náà ti dá láyé lọ́lọ́run bá ní kí wọ́n tún máa bẹ dòní ni àlè pọ̀jù agbára rẹ̀ lọ tó bá ti pé gbogbo wa lọ́lọ́run bá ní ká máa bẹ ní àlè pọ̀jù agbára rẹ̀ lọ ilẹ̀ pọ̀jù wa lọ ilẹ̀ pọ̀jù wa lọ tẹ́lẹ̀ ìbáyé wa ilẹ̀ kánú àtúntì wa sọ ilẹ̀ méjèèjì arìnrìnrìnrìn ah, afòfòfòfòfò ah, àti ah, ìdè sàmàlì ayé báwo wà láti lè dé sàmà yòókù allahu akbar alam tara anna allaha khalaqa as-samawati wal arda bil haqq tí o wò rí ni tí ọlọ́run bá dá sàmà méjèèjì ó sì dá ilẹ̀ méjèèjì pẹ̀lú òdodo ọlọ́run bá ló dá gbogbo nǹkan yìí ó dáa. pẹ̀lú òdodo iye yòdòhébùkù tó bá wù ọlọ́run yóò ka wa kúrò lókè pẹ̀ yóò ma wa kúrò nílẹ̀ àní sínbẹ̀ mọ́ wọ̀nyẹ síbi khalqin jadid joseph ahmed rọ́pò wa tó bá láàánú ṣètọ́lọ́ àmà takuta nàbì tó bá ka wa kúrò lókè pẹ̀ tí ó pa wa gbogbo ó yóò sì fa àwọn míì yóò fi dípò wa wa ma dhalika ala Allahi bi aziz eléyìí ọ̀jẹ̀ tó ṣòro fọlọ̀ láti ṣe kò ṣòro fọlọ̀ láti ṣe kò ṣòro fún láti pa wá ìgbà tí ò ṣòro fún láti dá wa ṣé yóò ṣòro fún láti pa wá ni ẹ̀hẹ́n kò sì ṣòro fún láti fa àwọn míì rọ́pò wa àwọn àjọ pé kò ṣòro fún láti dá wa ṣé yóò wá fún láti dá àwọn míì tí ó rọ́pò wa ni kò sí nǹkan kankan tó lè dọ́lọ̀ lágara kò sí nǹkan kankan tó ju agbára Ọlọ́run ọba lọ nítorí pé Ọlọ́run gbogbo ń tọ́nà bá fẹ́ kó ṣe ntí o bá sì fẹ́ kọ́ sí ìṣe ni yọkàn pàṣẹ innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti àwọn ọlọ́run fún gbogbo nǹkan tá à ń bá ń fẹ́ kọ́ sí iná ní kankan sọ fún pé kọ́ sẹ́ kó sì máa sẹ́ tọ́ ọlọ́run ọba ó ti ṣe àpèjúwe eléyìí náà nínú àwọn àyà púpọ̀ ó sọ nínú àyà kan ó ní awalam anna Allaha alladhi khalaqa as-samawati wal-ard. ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير tí wọn ò rí pé ọlọ́run bá tó dá àwọn sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì títí dá àwọn òsì dá lágara tí wọn àmọ̀ kó ní agbára láti jókòó a ọ̀rọ̀ rí bí wọ́n ṣe ń lérò ọlọ́run bá lágbára lórí gbogbo nǹkan nítorí pé dídá wa ọ̀já àmọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ dídá sánmà tìlẹ̀ tó ọba tó wá dá sánmà méjèèjì tó dálẹ̀ méjèèjì tí ó sì dá lágara láti ṣẹ̀dá àwọn nǹkan wọ̀nyí sẹ́ẹ̀rù pé ọlọ́run ọba yẹ ẹ̀ mọ́ ikú lágbára láti jí òkú dìde alágbára ni lórí gbogbo nǹkan. nínú àyà mi ọlọ́ni awalam yara al-insanu anna khalaqnahu min nutfatin fa idha huwa khasimun mubin sẹ́yìn ò rí pé àtàrà omi bọ́lọ́bọ́lọ́ la dáhùn ọ̀padà wa dẹni tí ń jàjà gbìlà ọ̀padà dẹni tó ṣe pé ó ń ṣe àríyànjiyàn lórí irọ́ títa bá kú sọ́lọ́ ju adìde títa bá kú sọ́lọ́ jí wa dìde àbùrọ̀ máa wá pé tá a bá ti kú sọ́lọ́ wọn bó jí wa dìde tí ìwọ ọ̀ma tọ́lọ̀ wọn bá fi dọ̀ ọ́ tọ́ba tó dọ̀ ọ́ látara tí ọ̀jẹ̀ nkankan tó mọ́ ọmọ jẹ́yìn tí ọba yìí ò lágbára láti jí ọ ọlọ́run ọba yìí lágbára láti jí ọ. tọ́ wa daraba lana mathalan wa nasiya khalqa ọmọ èèyàn ó wá sí ní mú àpèjúwe wá fọlọ́ wípé tọ̀ ǹjẹ́ egungun ni egungun yìí tó kú ni òkú yìí sì ti kú tọ́jọ́ mẹ́ta ẹ̀rí bá ń ṣe ń tẹ̀ nǹkan dé lùbọ̀ ni nǹkan dé lùbọ̀ ni ṣé egungun tó ti dé lùbọ̀ báyìí lẹ́tún fẹ́ sọ pọ́ lọ́wọ́ bó tún jí ọ̀dà gbogbo lè jí ọlọ́ni wa daraba lana matalan wa nasiya khalqa ọmọ èèyàn bẹ̀rẹ̀ sí ní má pèjúwe wá fọlọ́ ó ti gbàgbé bọ́lọ̀ ti ṣe dáhùn ṣé ìgbà tọ́lọ̀ ń dán tọ́lọ̀ ń fi dán só tó egun tí wọ́n ń ku èlùbọ́ nìsín kò lágbára tó àwọn omi tọ́lọ̀ fi dọ̀ ni omi tó ní fẹ́ kọ́ pẹ́ lọ́wọ́ rẹ̀ ní tí wọ́n máa ṣe bí kún bí kíní kan ńlọ́lọ́wọ́n bá fi dọ̀ o ti gbàgbé bọ́lọ̀ ti ṣe dọ̀ qala man yuhyi al-'idhama wa hiya ramim yọmọ wa sọ pé ta ni ó di egun dìde tó tún padà di abẹ̀mí lẹ́yìn ìgbà tó ti kó lẹ́yìn ìgbà tó ti pèlú bọ́ qul yuhyiha alladhi ansha'aha awwala marra sọ fún wọn pé ọba tó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ láti pilẹ̀ òun náà ni ó tún padà jí i wa huwa bi kulli khalqin alim òun náà lọ́ba tó nímọ̀ nípa gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan. alladhi ja'ala lakum min ash-shajari al-akhdari nara ọba tó mú kí iná sẹ́yọ látara igi tútù ọba tó mú kí igi tútù kọ́ máa jó òun náà lọ́ba tó ṣe wípé yọ padà tún dẹ́mi padà sí lára fa idha antum minhu tuqidun ní ìgbà tí iná bá ti yọ látara igi tútù ebi gbogbo yín náà padà dẹni tí ń múná bẹ́ẹ̀. أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثله tí ọba tó dá sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì tí kò lágbára láti tún yín dábí bala wa huwa al-khallaqul alim bẹ́ẹ̀ ni ó lágbára láti ṣe bẹ́ẹ̀ ó ní ọba dẹ́dà ó ń sì lọ́bọ̀ olùmọ̀ innama amruhu idha arada shay'an ay yaqula lahu kun fayakun àti ọlọ́run fún gbogbo ntọ́lọ́run bá fi kọ́ sẹ́ kò ju kọ́ sọ fún pé kọ́ sẹ́ kó sì máa ṣẹlẹ̀ gbogbo ntọ́lọ̀ ń bá fẹ́ kọ́ sẹ́ yọ sọ fún kọ́ sẹ́ kó sọ mọ́ ẹ náà àṣẹ rẹ̀ náà lọ sẹ́ lórí gbogbo aláàfin bẹ̀ ṣé bọ́lọ̀ wọn bá lówù kíkà bẹ̀ láàfin bẹ̀ tí o bá wú ọlọ́run kíkà wálé ayé ṣé bàbá àtìyá wa tó mú wa wá ẹ má yẹ yanjú táwọn bàbá àtìyá máa gbà láti bí ma tọ́lọ̀ wọn ní tọ́lọ̀ wọn ní sekún fáyọ̀ kún sí tó ayé má yẹ tí wọ́n sì ní mọ̀ pé ọ̀dọ́ mọ tọ́lọ̀ wọn ti sekún fáyọ̀ kún sí ọba tó so ikpe àṣẹ ni gbogbo ọ̀rọ̀ rẹ̀ fa subhana alladhi biyadihi malakutu kulli shay'in wa ilayhi turja'u mímá ni fún ọlọ́run ọba ọba tó so ikpe ọwọ́ rẹ̀ làkóso gbogbo nǹkan wa ọ̀dọ̀ rẹ̀ náà lápàdà sí. ọlọ́ni in yasha yudhhibukum tó bá wu ọlọ́run ọlọ́run ọba mú yín kó وما ذلك على الله بعزيز eléyìí ọ̀jẹ̀ tó ṣòro fọlọ̀ ọ̀jẹ̀ tí ò fọlọ fọlọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run láti pé káwọn ọmọ sí bẹ́ẹ̀ mọ́ àṣẹ náà ni gbogbo ọba àdìpọ̀ àkú yóò sì tún pàṣẹ wa ọlọ́run àbẹ ẹlẹ́dàá oní ayọ̀ anas antumul fuqara ila Allah wallahu wal ghaniyyul hamid ẹ̀yin èèyàn ẹ̀yin láláì ni o sọ ọlọ́run ọba ọlọ́run ọba rọrọ̀ tó yín lọ ọba ọlọ́rọ̀ ọba ẹ̀yìn lọ́lọ́run ọba in yasha yudhhibukum ọlọ́run tó sọ ọ́nà ayà yẹn pé tó bá wù òun kà yín kò lẹ̀ wa ya'ti bi khalqin jadid wọ́n fà ọlọ́ni wa in tatawallaw tẹ bá kọ̀ láti gbọ́ tà nàbì tẹ kọ̀ láti tẹ̀lé tọ́lọ́ yastabdil qawman ghayrakum ọlọ́run fa àwọn ẹlòmíì dípò yín yọ fa àwọn ẹlòmíì rọ́pò yín thumma la yakunu amthalakum àwọn tí wọ́n fi dípò yín tí wọ́n fi rọ́pò yín àwọn òní àwọn òní dara bíi tiyín òní jálá ìgbọ̀rọ̀ bíi tiyín òní jólórí kunkun bíi tiyín torí ẹ lè bá àtẹ̀yìn náà àjọ ń jìyà ẹ dákun ẹ panu mẹ́jàre fadhuqul adhab ẹ máa jìyà tó ń tiyín náà bima iṣẹ́ tẹ̀ lọ́lọ́run fi ń fi yín báwa bá sì yín lọ́nà síbẹ̀ yín ṣiṣẹ́ sí ni ọjọ́ tí ekuso ni bọ́ ọmú wọ́n lọ da sẹ́nu rẹ lọ́ba nù fun rẹ ìgbà tó náà da tiẹ̀ sẹ́nu inú fun ta la bá inú fún tiẹ̀ ẹ̀hẹ́n ẹnìkan sí ọlọ́nà ó ní kó máa ṣe zina wọn náà ti wá ti wá kọ̀nsídà pé ókè kíní yẹn o le dùn ó lè dáa àbí bẹ́ẹ̀ kọ́ tó òun lọ òyì dí tiẹ̀ lókè ìbọ̀dù ó wá ń wa tẹ̀bí wọ́n lọ dárò ẹ̀ òun sí ọlọ́nà ni tó ṣùgbọ́n ta ló ìwà ni ẹnìkan sọ wípé kọ́ ọ máa bọ nǹkan mí lẹ́yìn Allah òun sì ọlọ́nà ó kìtà lọ gangan ṣebí ni ìyá kìlọ̀ ń jẹ lónìí ìyá pé ó sì ọlọ́nà ó sì gbọ́ ọgbà ó ṣe ọgbọ́ ọgbà ó nà tó gbogbo èèyàn púpọ̀ náà wọ́n máa fẹ́ lọ́nà èèyàn púpọ̀ náà náà máa pè lọ sídìí mọ́sẹ̀tọ́lọ́ọ̀mọ́ ṣùgbọ́n tí ó gbọ́ lágbọ́gbọ́n tí tí ò ní ń tẹ́kítọ́ ọlọ́run ti ṣe náà ni ọmọ ọba lọ òun ò ní sínú àwọn ẹni tó jìyà bá ìjọ gbẹ̀ndà kìyàmù nítorí gbìyànjú àti sí lọ́nà kò sí náà gbìyànjú àti mú lọ́n lọ́n ṣùgbọ́n ìwọ wọ́n pè ọ lọ pé fi ìsìláàmù lẹ́ẹ̀ ma wọ́n náà gbọ́ ọgbà àwọn sọ pé wọ́n lọ ti ń ṣe ìsìláàmù rí tẹ́lẹ̀ olórí sọ pé òun pè ọ nì òun ó ti ń wá mọ́sálásí ọ̀wá mọ́ ó ti ń sin náà ó sin náà mọ́ wọ́n ti máa dákọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n náà máa ṣe sallallahu alaihi wasallam wọ́n á ń dákọ̀ ànábì ọwọ́ àṣẹnu gbọ́n bí ẹni tí nǹkan ṣe lẹ́nu bẹ́ẹ̀ ni tó ṣe ju ó dùpọ̀ wo sọ́ọ́lìtì lọ akramakumullah kò lè ṣe sallallahu alaihi wasallam oní oní àwọn ni yóò ti àwọn tó si ọlọ́nà ọmọ wa sọ pé ẹ eh, jẹ́jẹ́jẹ́jẹ́ lèmi náà ti ń ṣe islam olórí burúkú yìí ni olóde wa bá mi jọ yẹn lọ́wọ́ sọ pé báyìí báyìí báyìí àkẹ́ alọ́kọ́lọ́ ẹni ọmọ lólórí ikú yóò sọ pé gan-an lólórí burúkú tú kí ló dé nítorí pé òun pè ọkọ̀ wa sórí ibú ta ló sì sórí náà islam sílẹ̀ ìyàwó òun àtìyàwó ni wọn fa wàhálà bá nù náà jahanna pé wọn lọ olórí ibú tó sí òun lọ́nà ni o táyì fẹ́yàwó mọ̀ fẹ́yàwó <laughs> ẹ gbogbo yẹn lọ́wọ́ bá wò ẹ nínú ọ̀nà so ẹlòmíì ọkọ ló sì lọ́nà lọ́nà pé àwọ̀ Islam olórí ibú yìí ni lọ́nà nínú náà a ọlọ́run ntí ó ṣẹlẹ̀ ńjọ́ gbẹ̀ndà kìyàmà tọ́ àwọn ọmọ sọ kíkín ní tẹ́ fi jù wá lọ fadhuqu al-'adhaba bima kuntum taksibun ẹ̀yin náà máa jìyà nsú pẹ̀lú ntẹ́ ṣe ntẹ́ ṣe nítorí pé àwọn akàn pè yín ni kò sí and uh, we are so lucky for you to follow us tẹ̀lé wa so ìwọ náà sì ṣiṣẹ́ orí ibú ló fi bára rẹ̀ ń di orí ibú lónìí so therefore no comment ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá ó ti sọ ọ́nù sóra mi ó ní yawma taqallabu wujuhuhum fin-nar ọjọ́ tí ọlọ́run bá wọn yí ojú wọn sọ́tún yí sósì nínú náà yaquluna ya laytana ata'na Allaha wa ata'na ar-rasula wọn mọ̀ kí ọ ah, ọmọ sí fún wa o ìbáṣepọ̀ àti máa ká tẹ̀lé tọ́lọ́run ká tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam alayhi tẹ́wọ̀n kó ti bórí báyìí wọ́n á máa sọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ bá ti jọ́ gbé ndàkúnyà ọkọ̀ lu rabbana. wọ́n ní wọ́n olúwa ẹlẹ́dàá inna ata'na sadatana wa kubara'an àwọn ọ̀gá wa àwọn abẹnuganu wa la tẹ̀lé àtẹ̀lé tọ́lọ́ àtẹ̀lé tànàbì fa adalluna sabila àwọn ló sì wá lọ́nà sẹ́wọ̀n yóò máa wá àwíjàre tọ́lọ́ obìnrin ẹ̀ ókè tó bá yẹ kó àwọn ọ̀gá yín wá sí i lọ́nà ẹ̀yin ò sì ní ókè kò burú hmm, tó bá ti dẹ̀yìn ọ̀tún jáde nù náà wọ́n rò pé wọn àjọ kó wọn mọ́ra wọn ẹnìkan sọ pé lóòótọ́ àwọn àjọ lọ dáràn ni àmọ́ òun ò sẹ́rí onítòhún ó sì nìkan náà nù kódà gan alágbájá yìí lọ kọ̀ǹfínsì òun òun èso ọmọ burúkú òun èso kínní ọlọ́pàá lè dàrú kún yí fáìlì padà kún ọyọ́ kó tó di pé wọ́n délé ẹjọ́ àwọn rò pé bẹ́ẹ̀ níjọ́ gbé nílẹ̀ alùpùpù rárá o rọ́bẹ́nà ìrọ̀lú ẹlẹ́dàá ẹ ti hìm dọ̀ọ̀fẹ́ yìí àdá ìlọ́po méjì yànnú kò fi jẹ àwọn tó sì wà lọ́nà yìí ẹ̀yin lẹ́kọ̀ọ́ lọ ẹ̀yin lẹ́kọ̀ọ́ lọ wal'anhum la'nan kabira ọlọ́run làánà wọn ní làánà ńlá ẹ̀yin lẹ́sọ̀ fọlọ́ ẹ kpanu má dàbí ọ̀rọ̀ dùn lẹ́nu yóò lè bí ẹ̀yin náà lẹ́yìn àmọ̀ sọ̀rọ̀ ẹ̀yin tá pè pé kẹ́ sóríire tẹ́ lẹ́ sóríire wọ́n ń sọ tantantan létí yín láyé ẹ̀kọ́ ti kún wọ́n ní ihò kan hù létí àwọn kejì àwọn gbọ́rọ̀ kí lọ́wọ́ ayọ̀ wò létí yín dọ̀gbẹ́ ndàlùkìyà torí ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún sọ fún wa pípé ńgbà tá a bá péjọ níwájú ọlọ́run àríyànjiyàn ó tún ṣẹlẹ̀ o ọlọ́ni walau tara idh adh-dhalimuna mawqufuna 'inda rabbihim yarji'u ba'duhum ila ba'din al-qawl a ìbáṣe kó rí ni ní ìgbà tí wọ́n bá dá àwọn alábòsí dúró níwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wọn jọ gbé ndàlùkìyàmù tí apá kan wọn fọ èsì fún apá kejì tí wọ́n fọ èsì ọ̀rọ̀ fúnra wọn yaqulu alladhina istud'ifu lilladhina istakbaru àwọn ẹni amúlọ̀lẹ̀ nínú wọn wọ́n mọ̀ sọ fáwọn abẹnugan tó sì wọ́n lọ́nà lawla antum lakunna mu'minin tí ó bá sí ẹ̀yin àwa náà bá jẹ́ mùmìnì <laughs> níwájú ọlọ́run tí ó sí ẹ̀yin kíní burúkú wọ̀nyí mùmìnì làwa náà bá jẹ́ àwọn ẹni tó sì wọ́n lọ́nà wọ́n mọ̀ sọ fáwọn ẹni tó amúlọ̀lẹ̀ láyé anahnu sadadnakum anil huda ah àwa la dín in lọ́nà láti mànà sí àwa la dín in lọ́nà láti mànà abẹ́ ẹ̀ máa ń tẹ̀ sọ ni ẹ rí wa wá ju yín aka yín lọ́wọ́ àtẹsẹ̀dẹ̀ rí pé kẹ́ ẹ má mànà ẹ dákun. wàá wá gbàǹjọ gbẹ̀ndẹ̀ kìyà bí wọ́n sì máa jara wọn yàn nù ètò amúrúnana ẹgbàgbé gbàtẹ́ ń pa wá lásán ni anakfura billah ikú kásá sì kẹfìrí sọlọ kakọtọ lọ kakọtọ anabi. ṣèjọ́ sẹlẹ̀ láti lọ́rùn wọ́n bá jẹ́ pé ọjà kọ́dà elu máa ń sọ fún ọmọlẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ láyé ọláhì pété wá pé táwọn ṣe tí ọba já sí yà wọ́n bá gbogbo yín gbé ẹ bá ọwọ́ tẹ̀ ti gbà ní kẹ́ ẹ máa bá lọ ẹ ẹ ń gan alára ó lè dá tara jẹ wọ́n wá jí ya gbogbo mùrídí ó pò sùn torí ẹ àwọn ọmọ sọ ìpèsè ونجعل له أندادا ẹ̀yin lẹni ká wá ìgbéra fọlọ káfíń ká sorogún pẹ̀lú Ọlọ́run wà á sọ̀rọ̀ nàdá màtẹlẹ màrọ ọwọ làdá Ọlọ́run ni wọn wàá gbé àbámọ̀ pamọ́ nígbà tí wọn rí yà torí ká àbámọ̀ òwúlò mà ah! bá ti mọ bá ti pa lọ pé Islam ló dódó tó bá ti pa pé súnà lọ nání wọ́n sì ń wí tantantan a máa gbọ́ a máa gbọ́ láyè láti mọ́sálásí Madina a máa gbọ́ a kàn máa fetí pàlàbà rẹ̀ ni Allah lọ ń gbọ́ yẹn o gba Islam lónìí kó tó dọ̀la síta nabi Muhammad sallallahu alaihi wasallam lónìí kíkó tó dé nítorí pé gbogbo ẹni tó bá ti kú àbá máa bẹ̀rẹ̀ fún un tí ó bá ti jẹ́ kó kú lórí Islam tí ó ti kú lórí pé ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́run ọba ọ̀bẹ ọ pé kò ṣe islam anabi sallallahu alaihi wasallam kò sì pàrọwà fún ọ di mùsùlùmí ṣùgbọ́n ṣe làwa ń bẹ̀ ọ́ làwa ń pàrọwà fún ọ nítorí pé a ti mọ èèyàn bíi ti mọ agbára wọ ọ̀ràn náà agbára wọ ká iná ilé ayé yìí agbára wọ ká ń tí wọ́n bá sọ pé times seventy ọ̀nà àádọ́rin agbára wọ ọ̀ràn kò lè ràn án. gbogbo olóríire yọ gba ara rẹ sọ̀rọ̀ yóò ronú sọ̀rọ̀ ara rẹ ṣé wọn náà fẹ́ bẹnu ẹni tí wọn máa jẹ ara wọn yàn pípẹ́ yìí lọ ìjà gbàgbọ́ àwa kọ́ nìkẹ́nìkẹ́ gbogbo gbogbo aláǹfààní gbogbo ẹ̀ náà nìsí gbogbo ẹ̀ iná náà wọ́n tún padà parí ẹ̀ sí ọlọ́ni wọn mọ̀ wá gbé àbámọ̀ pamọ́ nígbà tán rí yà waja'alna al-aghlala fi a'naqi alladhina kafaru àwa kó àjàgà sí ọ̀run àwọn kèfèrí hal yujzawna illa ma kanu ya'malun à sanwó lẹ́sàn kankan ju tí wọ́n ṣe lọ ọlọ́run yìí sálábòsì ní tí wọ́n ṣe ni wọ́n gbẹ̀sán akramakumullah ṣètọ́ni o òun náà lọ́rọ̀ níjọba ìdàgbéyàwó sẹ́yìn mọ̀ pé nígbà tí gbogbo wa bá péjọ síwájú ọlọ́run àwọn ẹni tí wọ́n sì lọ́nà àtẹ̀tún sì wọ́n lọ́nà àwọn ọmọ ṣe fanfa ọmọ lẹ́yìn yín ni wá ǹjẹ́ ẹ wá ní nǹkan kan tẹ́ ẹ fi lè gbà wá lẹ̀ lọ́wọ́ apá kan nínú ìyà lónìí bí àwọn náà mọ̀ sọ pé tó bá kọ́ lọ́n fi wá mọ̀nà àwa náà bá fi yín mọ̀nà àbá àbára jẹ́ àbá àṣẹ sùúrù kò sí tó lè gbà wá lẹ̀ lónìí. Ṣẹ̀tán ọ̀nà wa sọ̀rọ̀ ọ̀gá tí si gbogbo ẹni tó ṣìnà lọ́nà olórí ibú àgbà fún gbogbo olórí ibú ọgbà gbogbo òdòdó gbogbo ẹ̀yẹ nídìí ká sórí ibú. Imaamu wọn nínú náà jahannam olórí ibú àgbà ọlọ́run má jẹ́ kí ṣètọ́ni ọjà wa lérí ọjà a'udhu billahi minash shaitani rajim àṣetọ́ni ẹgbọ́n tí ó sọ ọjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà ṣé ní tí wọ́n dúró dénú kó tó di kó gba Islam ìdójútì ní ńlá tí ò sí ìdójútì ní lẹ́yìn rẹ̀ gba Islam ẹgbọ́n tí ọlọ́ni wa qala ash-shaytanu lamma qudiya al-amr lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bàbá ti dájọ́ tán táwọn ọmọ aná ti kó síná ṣètọ́ni ọwọ́ àṣẹ kótó bàbá yìí. inna Allaha wa'adakum wa'ada al-haqq dájúdájú ọlọ́wọ́n bá ó ṣe àdéhùn òdodo fún yín pété ẹ bá sùn tẹ̀sí kú lórí pẹ́ńsùn ẹ̀ fi nǹkan kan sọ ogún ẹ sì tẹ̀lé tàwọn ànábì òun ẹ sòrìrì náà ẹ wọ àlìjáná eléyìí tó ṣe é pé ìbú rẹ̀ ìbú sámà méjèèje àti ilẹ̀ méjèèje ni lẹ́yìn ìgbà tí mọ́mìnì ti wọ àlìjáná tí káfíìrì ti wọ náà tán níṣẹ́ tán ni ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbé ní ọ̀wá dìde ní ọmọ sọ kútùbà fún àwọn ọmọ náà láti tún ṣe àlékún ìbànújẹ́ fún wọn lórí ìbànújẹ́ tán ti bára wọn yóò mọ pòpọ̀ ìbànújẹ́ fún wọn lẹ́yìn èyí tí wọ́n ti ń mu lógì akramakumullah ṣètọ́ọ̀nì ẹni ìgbé ọmọ sọ pé inna Allaha wa'adakum wa'adal ọlọ́run ọba ó ti ṣe àdéhùn òdodo fún yín lórí ahọ́n àwọn aránṣẹ́ rẹ̀ ó sì ti sọ fún yín pé ẹni tó bá tẹ̀lé tòun tẹ̀lé tàwọn ànábì òun àwọn ọ̀la wọn ò yege wọn ò wọ àlìjẹ́nà òdodo làdé òyì ìròyìn táwọn ànábì mú wá òdodo ni kí ló á dé tó fi jẹ́ pé ńlẹ̀ ayé ìwọ ṣètọ́ọ̀nì ó sì wọ́n lọ́nà ó ládé òun ọlọ́run kì sòdodo ọ̀rọ̀ táwọn ànábì ọlọ́run báwọn èèyàn sọ onírọ́ ni kí wọ́n máa pè nírọ́ ẹlòmíì tẹ bá dárúkọ anabi muhammed sallallahu alaihi wasallam níwájú rẹ yóò sì máa sétọ kí lè fẹ́ kakọ akọ apá kí lè fẹ́ kó tó máa ṣe ntí ọmọ ẹsẹ náà ọmọ sétọ náà ní láì lérò yọmọ sétọ dànù akramakumullah tẹ bá dárúkọ alukur'ani níwájú ẹlòmíì yóò ti máa pòṣe sàá kí lè fẹ́ kálá ìlórí lọ́wọ́ ṣe tẹ́lẹ̀ náà torí pé ṣètọ́ni ló ń kùsì wọn ṣètọ́ni ló mú wọn síwà ibi tó ti sóríire ló fi ń ṣeré tó sì ọ lọ́nà ní ọmọ wa sọ kótó bàbá yìí níjọ́ pé nìdàrú pé yàmù ṣètò àná sọ pé wa wa'adtukum fa akhlaftukum àsìkò tó lọ́wọ́ bá ṣàdéhùn fún yín èmi gan alára mo ṣàdéhùn fún yín mo ní ẹ má tẹ̀lé tọ́lọ́hún tòun àṣetọ́ni ní kẹ́ ẹ má tẹ̀lé nítorí pé ní táwọn anábìá ọlọ́run bá yín sọ. So, ẹ ní padà rálẹ̀ jẹ́nà yẹn wọ̀ irọ́ ni wọ́n ń pa èké làwọn anábì ń ṣe ẹ má gbọ́ tiwọn àmọ́tẹ́ ẹ bá tẹ̀lé mi ẹ wọlé ọlá ẹ wọlé ọlà yóò dáa fún yín ẹ sórí ire gbọ̀rọ̀gbọ̀rọ̀ àti wípé ẹ máa jẹ ayé bó ti wù yín ẹ máa sẹ́lọ̀ ń bẹ́ẹ̀ ti ṣe fẹ́ ẹ má tẹ̀lé ta anábì kan mímí kò ní mì ẹni táyé bá ti yẹ ọ̀run gbọ́dọ̀ yí olúwa rẹ̀ ẹ máa gbádùn tó. fa akhlaftukum ìgbà tọrọ wa dàrú tán tó ti wá hàn tí gbogbo ọmọ anápá wọn wọná lódodo ẹ wá mi ẹ rí mi ẹ pè mí ǹjẹ́ yín ó yẹ ká pé mo dúró tì yín tẹ́ ẹ rí mi pé mo dúró tì yín má èmi yẹ àdéhùn tèmi àdéhùn tó lọ́n lo dódó ètí ṣètò àná ọmọ sọ fáwọn olórí ibùnú jọ gbẹndẹ alqiyam tẹjọ tẹ ń retí nu gẹ́gẹ́ bọlọ wọn bá ti ṣe sọ nínú àyà mi ó ní ya'iduhum wa yumannihim wa ma ya'iduhum ash-shaytanu illa ghurura ash-shaytan yóò máa ṣàdéhùn fáwọn ọmọlẹ́yìn rẹ̀ yóò máa fi wọn lọ́kàn balẹ̀ yóò da yóò da ẹ má mi kàn ṣùgbọ́n lọ ní ẹ̀tànjẹ́ lásán làdé ohun tí ṣètọ́ni ṣe fáwọn ọmọlẹ́yìn rẹ̀ tọ́ báyìí ni ṣètọ́ni ọ̀sọ̀ yóò tún wá máa ṣàlékún ìbánilọ́kànjẹ́ fún wọn. wọ́n ní wa ma kana li alaykum min sultanin illa illa an da'utukum fastajabtum li ẹ wá máa wo nǹkan sísì tí mo sì sìn yín lọ́nà ẹsẹ pàgbára kan náà mo nílé yín lórí láyé o yìí lágbára kan lórí yín láyé tí mo fi wá rí yín sí lọ́nà ọ̀rọ̀ yín yàyàn lẹ́nu ọ̀rọ̀ yín yàyàn lẹ́nu yìí sọ̀gá yín yìí ṣe baálé yín yìí ṣe bàbá yín kí ló wá dé yìí ṣe bọ̀dá yín yìí sọkọ yín bó mo ṣe wá lágbára tí mo fi wá sìn yín lọ́nà báyìí lágbára kan lórí yín àá ìlágbára kan lórí yín abẹ́rẹ́ nìkan nínú yín tó sọ pé ṣètọ́ni ló sì mí lọ́nà tó sì fi sẹ́kẹsẹkẹ tí mo kì í bọ̀ lọ́rùn tó rí fi hàn pé ń wọ́ mi lọ ẹbẹ́ rí lọ́rùn mi sẹ́kẹsẹkẹ ní lọ́rùn mi sọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ṣètọ́ni ò fi sẹ́kẹsẹkẹ sẹ́ni bọ́dì lọ́rùn láyé kódà owú owú tó kéré tó wáyé fi hàn bá bínú kan bá bá jẹ ayé ọjà ni ṣètọ́ni ò fi sẹ́ni kankan lọ́rùn ó ní èmi tẹ rí i má gánà lè àríkùn min sultan ní lágbára kan lórí yín o tẹ̀sí fi ń tẹ̀lé mi tẹ̀fí wá tẹ́ pé tèmi lẹ́sẹ̀ ẹ wá wo bí ẹsẹ̀ pọ̀ tó ẹ mọ̀ pọ̀ tó mà ní dáná lọ láì níyè gbà ẹ̀yin kìíní olórí ibú wọ̀nyí <laughs> ní lágbára lórí yín ilá ń dà ó ní tí mo kàn mọ̀ pé mo ṣe ni pé mo pè yín bẹ́ẹ̀ mo kàn pè yín ni ẹ mẹ́sì tọ́lọ́run ẹ má ṣe tà nábì o ẹ má ṣe tọlọ́run ẹ má ṣe tà nábì o bẹ́ẹ̀ bá ti ṣe tọlọ́run tẹ̀ ṣe tà nábì dáadáa báyìí lẹ́ẹ̀rí o bẹ́ẹ̀sì kò jù bá ń lọ kí á lè ṣètò ọ́nì fún wọn náà jù bẹ́ẹ̀ lọ ọkọ̀ pè wọn náà subhanallah ẹ rẹ lomi ṣètò ọ́nì ọyọ sí láwòrán yẹn yọba ni baba yọ sí bàbá rẹ ò lọ yọ sí ọ dákan ọmọ ṣètò ọ́nì ṣètò ọ́nì irú rẹ náà ṣẹlẹ̀ tí Abdulkadir Jailani táwọn kan tẹ̀lé náà fi ra ń kàdìríyà wọn á ní èéfín kóra rẹ̀ jọ níwájú rẹ̀ ó wà lẹ́yìn ìlú èéfín wa kóra rẹ̀ jọ kóra rẹ̀ jọ kóra rẹ̀ jọ wá ya ara rẹ̀ láwòrán èèyàn tó tóbi gidi lè fi yẹn wọn ni wọn Abdulkadir ana rabbuka al-a'la èmi ló lù ààrẹ tó ga jù mo ti ṣe gbogbo tí mo ṣe léwọ lórí gbogbo àwọn ẹ̀dá mi lẹ́tọ̀ fún ọ Abdulkadir ni ikhsa yà àdúwọlọ tó o bá panumá ìwọ ọtọ Ọlọ́run ó jíjì lè fìyàn pòórá wọn níbi wo ló ṣe mọ pé ṣètò ni ó lẹ́yìn àgbọntọ sọ ni subhanallah tó sọ pé bí nǹkan kó ṣe yọ sí ẹlòmínú nísìn ẹ mọ akẹ ah, àwọn mùsùlùmí bò ló ṣe di káfíìn wọn gbé ah, àbábá lọ yọ sóun bàbá rẹ ò lọ yọ sí o ò pé ṣètò ni yọ sí o kó o pé ẹ wèrèwèrè kó o fi lè bá a mọ pé o sí nọ́mbà rẹ mọ ẹ wá lọ yọ sí ọ yọ sí wọ owó ń gbẹǹdì àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ nu wọ́n tiẹ̀ mọ sọ̀rọ̀ jàbùtà jàbùtà jàbùtà lẹ́nu bí ẹni tí ò ronú yọ sí wọ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni ganan rí ìgbé àwọn náà ti ṣìnà tẹ́lẹ̀ nígbà tí bàbá wa yọ bàbá rẹ̀ wọ́n lọ yọ sí ọ bàbá tó bá ti kú ti kú dídọ́ gbẹdà òkè yà akramakumullah ṣètò náà sọ pé mí ṣe kankan fún yín kíkó mọ̀ kàn pé yín lọ fastajabtum li ojújì bẹ́ẹ̀ ti ṣe gbọ́ tí mo pè yín ẹ̀ sì dáhùn fáwọn fáwọn tàkì pípé tí mo pè yín báyìí kà dáhùn kódà ọyẹ mi gan lẹ́nu àfi bí agbérin pàdé irin kíákíá lẹ gbọ́ lẹ gbà tẹsí rí pé táwọn máa ń pè wọn pé ẹsẹ tọlọ tí wọn máa gbọ́ wọn máa gbà à ń bọ ń ń bọ ń wọn ò ní ti ibú má bí wọn fi bọ pé àwọn lọ yóò yíjà mọ pé yín ẹka dáhùn ṣètọ́ni sàṣàṣì ó mú alásàṣì máa sàṣàṣì ṣètọ́ni kìí lu àlìjánu àlìjánu lò náà ó sì máa wọn kan máa lu àlìjánu àṣetọ́ni tẹ́rí ọ̀rọ̀ lásán náà ni ó ní ẹ sórí ibú ẹ sì gbà láti sórí ibú kò jù bá ń lọ kí á ní mo ṣe fún yín. fala talumuni walumu anfusakum ẹjọ́ ẹ má bẹnu àtẹ́lùmí o òun ṣètọ́ni lẹ́ ń rí tẹ̀sí a'udhu billahi minash shaitani rajim tẹ̀ ń gbọ́ láyé ẹ̀yin ẹ̀ṣẹ̀ ẹ̀yin ṣe a'udhu billahi minash shaitani rajim àwọn tí ń ṣe náà ti wà àlùjáná mo rò pé yé òun tó mú yín sórí ibú ni àmọ́ fala talumuni ẹ má bẹnu àtẹ́lù mi ẹ má bẹnu àtẹ́lù mi walumu anfusakum ara yín ni kẹ́ bẹnu àtẹ́lù la yọọ máa ṣe wáàzì fún gbogbo ọmọ náà èmi kọ́ ni ká ẹ bú o orí ara yín ni ká ẹ bá wí kọ́ àárí bẹ́ẹ̀ ẹnìkan ni wàá sórí ibú ìwọ náà sì sórí ibú taláàbù ìbúwọ̀ tó gbà láti sórí ibú ni ní ìsìn ẹnìkan ni ṣépè fún bàbá rẹ̀ ìwọ náà bá ń ṣépè fún bàbá rẹ̀ ṣé ẹni tó ní kó ṣépè fún bàbá rẹ̀ lọ́yẹ̀ká bá wí ni àbí ìwọ tó ń ṣépè fún bàbá rẹ̀ ẹ̀hẹ́n wọ́n ní tá a bá rán ni sẹ́rú àsìfitọ́ máa jẹ́ kan ní máa ṣépè fún bàbá rẹ̀ wọ́n sì ṣépè fún bàbá rẹ̀ ẹni tó ní kó ṣépè fún bàbá rẹ̀ kò tó bá wí bí ìwọ tó ń ṣépè fún bàbá rẹ̀ nítorí bí bàbá rẹ̀ bá jọ́ta rẹ̀ sọ́ta bàbá tiẹ̀ ni wọ́n ni torí ẹ̀ ṣètọ́ni ni ẹ má bomi o orí ara yín ni kẹ́ ẹ bú la ilaha illallah fala talumuni òní yìí èmi kọ́ ni kẹ́ ẹ bú o walumu anfusakum orí ara yín ni kẹ́ ẹ máa bú o subhanallah torí ẹ̀yin lẹ́sẹ̀ òun tí òun tẹ́lẹ̀ náà. wọ́n fi lè sọ yín láǹfààní lónìí ní ìlú gba yín. wa ma antum bi musrikhi ẹ̀yin gan alára ní nǹkan kan tẹ́ ẹ lè fi gbà mí gbogbo àwọn làwọn jọ jìyà torí ẹ̀. إني كفرت بما أشركتموني من قبل mo ṣe kèfèrí fún ṣíṣe mí lórogún fọlọ́n tẹ́ ṣe mí lórogún fọlọ́n mo sa ìgbàgbọ́ sí yín Allah ìgbà tó ń nídìí ẹ̀ lọ́pọ̀ wọn dànù àṣetán nínú bíi ti ṣe nù kàmẹ́tẹ̀lẹ̀ ṣetán idh qala lil insani kfur falamma kafara qala inni akhafu Allaha rabbal alamin ọlọ́run ló dàbí àpèjúwe àṣetọ́ni kìí sọ fún yàn kéèyàn sórí ibú kó tún dúró tì yàn mọ́ lẹ́yìn ìgbà tí yàn bá sórí ibú nígbà tó bá sọ fún yàn pé kéèyàn ṣe kèfèrí téèyàn bá ti lè ṣe kèfèrí sọ́lọ́wọ́n bá pínrín ṣètọ́ni ó wá sọ yìí pé tọ́ èmi mọ́pá mọ́sẹ̀ kú lọ́dọ̀ rẹ o kò sí tọ́pá mi àti wọ́pọ̀ o èmi bẹ̀rù ọlọ́run olúwa gbogbo àgbáńlá yìí òun ló mú ọ sórí ibú yóò sì ní kò tún sí ń tọkàn pẹ̀lú rẹ mọ́ tọ́ ṣètánì ọ̀sán pé òun ṣe kèfèrí sí yín o látàrí sísọ ńlórogún tẹ̀ sùn ńlórogún fọlọ́ nílé ayé inna adh-dhalimina lahum 'adhabun alim dájúdájú àwọn alábòsí ìyà tí tani ti ronú ní ọ̀jẹ̀ wọn ṣètánì náà ní tó ń ṣe kútúbà lọ báyìí fa pé ẹ̀yin alábòsí ẹ̀yin tẹ̀ ṣẹbọ sọ́lọ̀ ìyá tí tani tí ronú òní ọjà yìí torí ẹ Ọlọ́run bá sọ nínú àyà mi kí ẹ sì ṣe tọ́ni nìkan gbogbo tó bá ń pè lẹ́yìn Allah tó bá dijọ́ gbẹ̀ndà kìíyàmù gbogbo wọn ní ọ̀padà sọ pé kò sí tọ́ka wọn pẹ̀lú wọn. Allah ni wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu lahu ila yawm al-qiyamah tálẹ́ni tó sì nàbí ẹni tí ń pè nǹkan tí ò ní dá lóhùn dijọ́ gbẹ̀ndà kìíyàmù wa wọn ò mọ̀ pé ń pa wọn. wa idha hushira an-nasu kanu lahum a'da'an wa kanu bi'ibadatihim kafirin àsìkò tó lọ́nba kó àwọn èèyàn jọ́njọ́ gbẹ̀ndà al-qiyamah láti ṣèṣirò fún wa ẹni tí wọ́n ń sìn lẹ́yìn Allah yọ padà dọ̀tá fún wa wọ́n sì sọ pé àwọn ṣe kèfèrí sí sísì tí wọ́n ń sìn àwọn náà ní ṣètò àná náà sọ́ńbì o pọ̀ ń ṣe kèfèrí sí fífọ̀ ṣòrogún sọ gbogbo oníkálukú nínú wọn ni wọn padà sí kèfèrí sísísìn tẹni tí ń sìn sìn wọn wọn yẹ kó nu wọn alẹ yìí dọdá gbogbo wọn ni wọn padà dọta fún wọn gbogbo tí wọn ń sìn lẹ́yìn Allah ni wọn padà dọta fẹni tí ń sìn wọn torí ọdọ wa a gbọ́dọ̀ sìn nǹkan mi lẹ́yìn Allah a gbọ́dọ̀ pè nǹkan mi lẹ́yìn Allah kódà Nabi Isa ọmọ Maryam eléyìí tó ń pè ní Jésù Ọlọ́run bá tó sọ fún wa nínú Suratul Ma'idah tí ó ṣẹlẹ̀ ń jọ́ gbẹ̀ndẹ̀ nígbà tó Ọlọ́run bá máa sọ pé ya Isa أأنت قلت للناس اتخذوني وأمي وأمي إلهين من دون الله ìwọ Ìsá ṣé wọ́n lọ sọ fáwọn èèyàn pé kí wọ́n mú wa àtìyá rẹ̀ lọ́lọ́ méjì tí wọ́n máa sìn yàtọ̀ sí Allah qala subahana anabi sọ dáhùn ni rárá o mímá ni fún ọlọ́run ọba wa ma yakunu li an aqula ma laysa li bihaqq kò tọ́ sí mi kí n sọ pé ntí ọ̀tọ́ sí mi tọ́ sí mi subahana kò tọ́ sí mi kí n sọ pé ntí ọ̀tọ́ sí mi tọ́ sí mi. لو كنت قلته لقد علمت تبا جاك مويني يوالون وبات ما أما هو تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي يوم ما أنتم بأنه أميمي إمي وما أنتم بأنه أميري وأنت علام الغيوب ولو باتهم من قام ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم وكنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليه. إمي أصلاً ọ̀sán kankan fún wa ju pé ẹ̀sìn ọlọ́run lọ ọba tó dá mi tó dá yín mo sì jẹ́lẹ̀rìí lé wọn lórí wípé wọn ò sìn mí wọn ò pè mí lọ́lọ́ wọn ò pè yá mi lọ́lọ́ nígbà tí mo wà láàrin wọn gbà tí wọn lọ́wọ́ bá ká mi kó lẹ̀ tí ì sí ń bẹ̀ wọn lọ́wọ́ mọ́ tí wọ́n ṣe Allah rí nǹkan bẹ́ẹ̀ ẹnìkan sì tẹ̀ bàtí nìsí ẹ ń pè mẹ́sàn-án mẹ́wàá lóru àti lọ́sàn ní tí wọ́n ṣẹlẹ̀ ní ọjọ́ ọgbẹ́ndàlùkè yàrá ṣé ní tó ń dúró dé ni. nítorí ń dúró dé ọjọ́ ẹ̀sìn ńlá gba islam kó sí wàhálà ọlọ́run ọba kó fà wá tó bá ti jọ gbẹ̀ndà kìyàm ẹni tí ó ríran ẹni tó bá ti rọ́nà ọba ti rọ́nà lọ ó ríran tó nítorí pé tí ìwọ náà tó bá wà nú àìrójú kó tí rọ́nà lọ ìran lọ fẹ́ rí ẹ̀hẹ́n gẹ́gẹ́ bí wa ti ṣe sọ ọlọ́run gbé wa dìde lọ́jà á sì wà hóhò kò ní sí bàtà kò ní sí kan lẹ́sẹ̀ kò ní sásọ lára ìyá ńlá wa wá ní á ṣé àní máa wò di ara wa ní ìdíkọ̀ ẹni tó dé bá kálukú kọjá gbogbo eléyìí àṣà dilẹ̀ lárí dìóndì subhanallah torí ẹni tí ó bá ti rọ́nà lọ kò lè ríran o ẹ̀hẹ́n tó bá rọ́nà lọ ni ó máa ríran o kọ́lọ́ndà kò kọ́ sànú àwọn àjọ gbẹ̀ndà kìyàmù inna adh-dhalimina lahum 'adhabun alim dájúdájú àwọn alábòsí àwọn tí ń ṣẹbọ sọ́lọ̀ ìyá tí tani ti roni ní ọ̀jẹ̀ wọn sẹ́sì máa ń pé láyé wa lónìí àwọn ẹni tí ń ṣẹbọ sọ́lọ̀ wọ́n pọ̀ ju mùsùlùmí lọ àwọn ẹni tí èsìn lọ wọ́n pọ̀ ju mùsùlùmí lọ àwọn ẹni tí ń takutọ lọ wọ́n pọ̀ ju mùsùlùmí lọ a lè fira wa wéra wa ló ń kà káfìrí lọ pọ̀ jù nítorí pé ọmọ aná pọ̀ ju ọmọ àlìjáná lọ tí ò bá yí ọ ìdí tí ẹni tí èsì Islam fi pọ̀ ju mùsùlùmí lọ ọmọ aná pọ̀ ju ọmọ àlìjáná lọ ọ ya tètè darapọ̀ máa ń tẹ́ wà àlùjáná lásán kọ́ la sọ pé àlùjáná ò ní kún iná ní òkun fọ́fọ́fọ́ ṣé nọ́mbà yẹn ó ṣe fi wéra wọn kò ṣe fi wéra wọn iná tún máa pariwo pé tí wọ́n bá tún kọ ẹ̀kọ́ wọn wá tí wọ́n bá tún kọ ẹ̀kọ́ wọn wá hal min mazid tí wọ́n bá kọ ẹ̀kọ́ wọn wá òní dákẹ́ títí tí ọba wa ọlọ́run ọba tó ga tó gbọngbọn tí ó fi gbẹ́sẹ̀ lé tó bá gbẹ́sẹ̀ lé ni náà máa sọ pé kọ́tìn kọ́tìn ó tó mi báyìí ó tó mi báyìí ó tómi báyìí ó tómi báyìí iná ọmọ wa iná ọmọ kákò iná títí tí ó fi ṣe dọ́gba pẹ̀lú nǹkan ẹni tó wà ń bẹ̀ kò ní fẹ́ jù wọn lọ mọ́ níbi tí iná bu àyà dé akramakumullah ní nǹkan bí ẹ kan ọdún méjì nìsí wọ́n ń gbé iná yẹn iná yẹn ó búrẹ́kẹ́ búrẹ́kẹ́ tí iná yẹn ti ń sàn bí agbára òkun ńlá wípé iná jahannama ni à ọba tiẹ̀ mọ́ bá ọmọ náà bá tún dunnú tọ́ba mọ́lé tá a rí téèyàn tún fẹ́ẹ́ dákun ọmọ náà bá dunnú one over seventy lélẹ́yìn náà lé ayé lélẹ́yìn one over seventy ni tá a bá tún wá ṣe nílọ́pọ̀ àádọ́rin sẹ́yìn kọ́ máa ná gbé débẹ̀ náà ní téèyàn bá ronú kí ló tó lòun fi sọ pé náà lòun fi fìyà jẹ àwọn ọ̀tọ̀ òun gan ó ní agbára púpọ̀ kí ló dé tí wọn ní máa sókè wọn sómi pé ọ̀yà ọ̀yà wọn bá pa lórí ẹtún gbé sókè kò ní kúkò níye ẹtún gbogbo àníná la ilaha illallah iná iná iná ọ̀mẹ́ni tó da tí wọ́n bá dáná kalẹ̀ ní ìsìn jókòó lé lórí sọ pé èmi gẹ́gẹ́ bí ẹni tó dá wọ́n náà yìí báyìí ní ìsìn tó o bá jómi ó pò sùn ó ti wì àbí òye wa iná torí kí ẹni tí ó gbọ́rọ̀ ò lè bá gbọ́rọ̀ yìí torí pé ara wa ń kọ́ ọ̀ràn náà irin àti anything kò sí tó lágbára níwájú náà kò sí nǹkan náà láyé tó lágbára níwájú náà ní gbogbo àwọn àwọn kíní ayọ̀ yìí àwọn pílásítìkì wọ̀nyí bá ebi náà iná ló sọ ọ́ bó ṣe wà yìí gbogbo à ń kó pàǹdà ń sẹ̀ ká gbogbo iná ló ní wọ́n fi ṣépù gbogbo tó ń ṣe gbogbo orin mọ́tò gbogbo orin ńlá gbogbo iná ni wọ́n fi sọrin domi. So ẹ̀yìn ìgbà náà ni wọ́n á móde ẹ̀ mẹ́sẹ̀ fẹ́ iná ní agbára kọjá àbíkí afọ one over seventy lásán sí ni gbogbo náà lé ayé òsínbòsí lè lágbára tó one over seventy náà lásán bá sọ àwa rondórondó yìí sọ wa tó bá máa kú pátápátá inú ọmọ dùn pé ẹ dákun àti wọn náà dáwọ́ yá lè náà pé à dákun bá bẹ lọ́n kọ́pa wa rùn kọ́pa wa rùn yà í pọ̀ à wọ́n sọ rárá o kọ́lẹ̀ innakum makithun inú bí tẹ́ máa gbé náà ní kú ẹ̀ ní sebọ́tọ̀ ọlọ́ni ẹ̀ mọ́ ọlọ́ni ọlọ́run máa tóbi kọjá kéèyàn máa sìn a ti sọ pé láyé wa ń bì bẹ́ẹ̀ ni tẹ́ ẹsẹ̀ bá ti ṣe tóbi lọ́lá tó bó bá ti ṣe tóbi nípò tó tó bá sì gbèrò kó òun fìyà jẹ yín lórí bẹ́ẹ̀ sì sẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ ó burú sí i báyìí ṣe rí nù nísìn ẹni tó bá ṣe tíjà kò dàbí ẹni tó ṣe headmaster ẹni tó ṣe headmaster kò dàbí ẹni tó ṣe proprietor láyé ń bi ìròndó yìí nìfà sẹ́wọ̀n kí títsà ó lu níwọ̀n bá pé tó ní títsà level headmaster ó sì lò ní kíni headmaster level proprietor ńkọ́ ní proprietor level ó lè sọ pé wọ́n expel rẹ̀ ó lè ok tí a bá ṣe báàlẹ̀ sọ́dà bíi kéèyàn ṣẹ̀jọ̀ yìí lásán à ọkàn àbùkù nítorí pé baálẹ̀ nù ọkọ̀ abúlé tọ ẹni tó wá jẹ́ pé ọ̀sẹ̀ ọba ńkọ́ kódà bí ẹni tó ṣe baálẹ̀ àbùkù tí ọkàn yóò jẹ olóròǹbó ńlá torí pé ọba tọba lórí gbogbo nǹkan lù rẹ ìwọ wá ṣe bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ni tá a ṣe bá ti ṣe tóbi nípò tó láyé ènìyàn tó lè fi jẹyàn ṣe lè tóbi sí tọba fẹẹ fìyà jẹ bẹ́ẹ̀ni tọba ṣe pírẹsidẹǹtì ẹdàbí ẹni tó ṣe gómìnà ni ẹ̀ríkì gọ́vnọ̀ gọ́vnọ̀ èèyàn pàtàkì náà ni gọ́vnọ̀ lábẹ́ sísítẹ̀mù tí wọ́n ti ń lo gọ́vnọ̀ èèyàn pàtàkì náà ló náà kò sádà bíi chairman local government gọ́vnọ̀ lòun ṣùgbọ́n ẹni tó bá ṣe gọ́vnọ̀ àkọ́dà bíi ẹni tó ṣe president nítorí pé gọ́vnọ̀ kàn jẹ́ gọ́vnọ̀ náà ní Nàìjíríà wa ń bì kò lè pàṣẹ fọlọ́pàá kò lè pàṣẹ fún sọ́jà àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní gbogbo ẹ̀ under federal lọ́wọ́ òun náà tún máa bẹ̀bẹ̀ ni bá lọ́dọ̀ wọ́n ti pe commissioner of police wọ́n yọ̀ǹda àwọn ọlọ́pàá fún wa àbí òye àmọ́ mr president á pàṣẹ pé káwọn ọlọ́pàá jáde tẹmọ̀ kọ́ yàtọ̀ síra ọ so subhanallah ẹni tó bá ṣe president tó dàbí ẹni tó ṣe gómìnà ni wọn jọra wọn kọ́kọ́rọ́ àwọn ọgbà ẹ̀wọ̀n gbogbo ẹ̀wọ̀ ta lọ́wà mr president tó bá débẹ̀ tó bá ní náà ni kò máa kì bọ́ǹdì sẹ́wọ̀n pé ẹni tí ó kì í bọ̀ ń dì yóò máa wò pé à òun jíṣẹ́ tí wọ́n rùn ni ẹni tí sì ń jíṣẹ́ ọba kìí sẹ̀ ẹ̀hẹ́n ìjọba kókó ṣe náà ní ṣe kì í ná bọ̀ ń dì kọ́ ọmọ kéèfin rẹ̀ ọmọ jáde lẹ́nu ẹ̀ so ó kì í ná bọ̀ ń dì èéfín <laughs> jáde lẹ́nu ẹ̀ so akramakumullah irú bẹ́ẹ̀ tòtọ́ba jẹ́ pé láyé ń bì náà pírẹsidẹ́ǹtì tó ju pírẹsidẹ́ǹtì lọ bẹ́ẹ̀ náà ráhùn pírẹsidẹ́ǹtì mi tí wọ́n lọ síwájú pírẹsidẹ́ǹtì mi tí wọ́n jókòó bí ẹni tó fẹ́ gba bára àbẹ́yìn orí mo ìrò pé ẹ lọ láyé ẹ so lọ́wọ́ akérò àwọn pírẹsidẹ́ǹtì tá ń jókòó wájú wọn tó rọra káwọ́ wájú bí ẹ tó fẹ́ gba bára ni bá lọ ẹ bí àwọn ẹ bí ilẹ̀ yẹn bá lọ sẹ́wọ̀n pé èèyàn kó wọn ṣe ayé lásán o wá lẹni tó bá ṣe lọ ọba gbogbo ọba tí pé kíyọ̀ ọmọ jẹ́yàn kíyọ̀ sì má jẹ́yàn ọba tó ní ìyà lọ́dọ̀ ọba tó ní gbàdùn lọ́dọ̀ tó bá jẹ́ pé lèyàn lọ sẹ́ ńkọ́ ọ̀nà wo lèyàn wà gbàsà kò sí ọ̀nà téèyàn lè gbàsà torí ẹ̀ dàpọ̀ ẹni ká ronú sọ̀rọ̀ ara wa because tó má padà já síyà èèyàn tó ṣẹ̀ ní ọ̀dà jìyà wọn ìbá yàn jẹun káyí pé bàbá èèyàn ní ìsìn ìyàtọ̀ sí àwọn ọmọ ò wá pé wọ́n lọ àtàwọn àtijọ́ màlúù jẹ́ tí bàbá wa sì jọ náà yìí ẹmú méjì nu adìpọ̀ wọn àfẹ́ kí ọ̀jẹ̀ bàbá yìí ẹ̀rọ pé ọ̀sẹ̀ ń fún bàbá rẹ̀ ń dọ̀gbìn <laughs> ronú sí fáìlì ara bàbá kọ̀ àní kó wọn rálẹ̀ jẹ́ náwọ̀ bẹ́ẹ̀ ní dọ̀gbìn bàbá rẹ̀ náà sì ní sọ ah, ọmọ ọmọ rẹ ni ó láàánú mi láyé tó lẹ́wọ́ fún báyìí ó ẹ mú mi dípò rẹ̀ ìyọ̀tọ̀ sọ́mà ẹ̀ kékin. wala taziru waziratun wizra ukhra ara ẹrù ẹ̀ṣẹ̀ kan níbẹ̀ ò jẹ. ìkatọ́ bá sẹ̀ lọ́lọ́wọ́n bó gé ṣe pé bọ́yá nìkan lọ́sẹ̀ nìkan ní ya jìyà rẹ̀ láyé gan alẹ́ nìkan ni wọ́n á ní fi ogún ọdún ó sì bàbá fáwọn ọmọ àwọn ọmọ á ní à ẹ bàbá àwọn ọmọ gbélé ayé. kọ́ máa gba atẹ́gùn ẹ wọn sẹ́wọ̀n dípò rẹ̀ láíláí ìjọba ilé ayé ò lè gbà tòbó wa ni tàlùkìyàmù kò lè ṣèṣe kí èso ọ̀rọ̀ ara rẹ̀ ọmọ tán ara rẹ̀ à ń bọ̀sibọ́sí ọmọlẹ́yìn kan ọmọlẹ́yìn irọ́ kan tí ń sọ kọ́ gáà mi ọbẹ̀ lẹ́yìn òṣùbà yín ni rábàndù títí ẹ̀ tó ń bá padà títí ẹ̀ bá jásí rere tọ́ra lè dáná káàtì kò mọ̀ rí káàtì kò mọ̀ ní kò mọ̀ ọmọ ọ̀dọ̀ náà kò mọ̀ ọ̀gá. طيب وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام آه الله سوالك أنه الله أباني أو أقوى وما الجنة àwọn ẹni tó ṣiṣẹ́ rí láyé wọ́n gbọ́ lọ́run ọba gbọ́ wọ́n tún ṣiṣẹ́ rí wọ́n jẹ́ mùsùlùmí àwọn ẹni tó gbọ́ lọ́run ọba gbọ́ wọn ò da lóru papọ̀ mọ́sápà àwọn ẹni tó ṣiṣẹ́ rí wọn ò fẹnu lásán gbàgbọ́ iṣẹ́ tún kún ìgbàgbọ́ wọn wọ́n gbàgbọ́ tọkàntẹnu ara wọn náà tún gbẹ̀yìn wọ́n ṣiṣẹ́ rí akóró wọn akó wọn sálẹ̀ jẹ́nà ọgbà àdẹ́ra tajri min tahtiha al-anhar láyé ń bí ilé julé lọ ààfin ju ààfin lọ báwo wá lo rò pé lè tọ̀run yóò fi ṣe é wé ilé ilé ayé kò sí ọ̀nà kankan tán fi lè jọra wọn ilé ilé ayé kò sí bó ṣe lè dáa tó wọn yàgbẹ́ bẹ̀ ilé ilé ayé bá a bá kọ́ ọ tá a ṣe lè gbẹ́ bẹ̀ wọn ò ní fẹ́ ṣe kọ́ ilé yìí tó dáa tó. ètò bùkù ni pé wọn ò ṣe ilé ìgbẹ́ sí subhanallah ilé ìgbẹ́ tí gbẹ́ ọmọ ọrùn fa wọn tún ní wọn ò ṣe ilé ìgbẹ́ sí kíní kan tó bẹ yín ajá jẹ́nu lára lé akramakumullah ilé talqiyama àwọn èyí àgbẹ̀ ń bẹ̀ ilé talqiyama àwọn èyí tọ̀ síbẹ̀ ilé talqiyama àwọn èyí fún èyí yasó ń bẹ̀ wọn èyí sintọ́ ń bẹ̀ wọn èyí ń asi ma je a ma mu imo wa ni taa nje taa mu o ma lo oye baaba je laye okan sekula ra ya o deje ile eti o deje yodi pe yodi tɔ yodi to yodi kelebe yodi kun yodi so yodi gbogbo ti o di amalaka ya maka la to n la ko si gbe ko si to ko si so ko si to ko si kelebe ko si kun akramakumullah wọn náà máa jẹ àmà mú rẹ anabi sallallahu alaihi wasallam o sì ní wọn yìí tọ́ nbẹ wọn yìí àgbẹ̀ nbọ wa ni ọmọ lọ anabi ní ìkúnfẹ́ ni tọ́mọ alìjẹ́nà bá ti kúnfẹ́ ó ti parí èyí tó fẹ́ dàbí ikpe bọ́yá ẹ̀yìn ọ̀hún wa bi tí lára yẹn ni ẹ̀ wá rí ìkúnfẹ́ yóò tún máa wá rùn ti ṣe rí tàwa wí tán tó wá yẹ pèsè ọmọ náà lọ ra gbálí ọ̀sá lọ fẹ́ sórí ibú ni sẹ́ ọlọ́mọsà wà lọ lórí ibú o tó ẹni tó fẹ́ sórí rẹ wàá ṣiṣẹ́ ni wàá dé ṣòkòtò rẹ yóò le ẹ̀hẹ́n ọ̀rọ̀ ní ti tọrọ ó ti máa ṣépè wọ́n yẹ ṣépè wà lìjánà ọ̀rọ̀ ní ti tọrọ ó ti máa bú èbú ẹlẹ́ èbú wọn wà lìjánà ọ̀rọ̀ ní ti tọrọ wọn náà máa bá wọn mọ aṣọ ẹgbẹ́jọ dá lórí ẹbọ ẹni tí ń mú aṣọ dá lórí ẹbọ kò wà lìjánà. ọrọ ní ti tọrọ ọmọ ìgò gbogbooro káyé ọ̀ lálẹ́jẹ́nà wọ̀ akramakumullah ẹni tí ó wọ tó sì pé ìbú rẹ̀ ìbú méjèèjì àti ilẹ̀ méjèèjì ni yóò jẹ́ ẹni tó bá yóò sì máa rí ilé ga ju gbogbo ilé lọ ọgbà ga ju gbogbo ọgbà lọ ààfin tó ju gbogbo ààfin lọ ní ìgbà tí níbi tó ga dé àwọn akérèmọbù odò mẹ́rin yọ máa sàn lábẹ́rẹ̀ akérèmọbù odò mẹ́rin yóò sàn ẹ̀rí láyé ń bí gbódò bá ń sàn nísàlẹ̀ ilé ilé òun ò ní tọ́jọ́ kò sí lè dára sí tó irú táwọn òyìnbó máa ń ṣe láwọn ìlú òyìnbó bíi Netherland England Finland wọ́n máa ń kọ́lé wọ́n máa máa kọ́lé sínú omi wọ́n wá wọ́n á jẹ́ ọdún mélòó yóò di pé tí ò sínú omi ti wọnú omi kódà kó ṣe pé ẹ̀ tíjú bẹ́ẹ̀ lọ omi ìtàlẹ́jẹ́nà máa ọ̀nà ìrò ẹ́sìn omi ni tó ṣe pé kò ní tàwọn ti ìdọ̀tí ò sínú rẹ̀ yéé sì ro kèé rùn òórùn kó òórùn báwa kó omi tó ń pọ́ǹpù ránṣẹ́ sí wa ni láti ilé iṣẹ́ olómi nílé ayé tí wàá mì wọ́n lè gbọ́ àwọn fẹ́ fọ omi mọ́ kí kúlórósì ó tún pọ̀ ju omi lọ ká tún mú kí ní ọmọ ọrùn wa àwọn fẹ́ẹ́ ṣe lọ́nà tí òfin ní múnúrun wá ni oògùn tó tún fi si yóò tún máa múnúrun wá oògùn yìí lè pọ̀ lára rẹ̀ débi kó oorun rẹ̀ ò ní já gbádùn omi ìtàlẹ́jẹ́ náà ò rí bẹ́ẹ̀ akramakumullah tó ẹlẹ́ẹ̀kejì òun lodò ọtí odò ọtí tí èsè ru ọtí ilé ayé ọtí ilé ayé kọ̀bá àjọ tí tútù kọ̀bá àjọ tí gbóná kọ̀bá àjọ èyí tí wọ́n ń pọn sínú ògò àbí èyí tí wọ́n ń pọn sínú àwọn ọ̀rá pẹlẹbẹ eléyìí tó jẹ́ pé wọn á máa jó ni wọn ma máa bise bí ṣe ń jó mu Bise á máa pán bí ṣe ń jó Bise lẹ́nu rẹ̀ á máa wá rọ́ọ̀fù bí ṣe ń jó ní kíní kan á máa tá ń pàǹkùn tí wọ́n máa wò pé wọ́n bà gbogbo nǹkan jẹ́ náà ni ba tiẹ̀ náà ó tó mu nǹkan tani mutiláyé tí èso sọkúsọ tani tani tí ẹ̀rọ ti ilé ayé bí sọ di ọ̀pọ̀lọpọ̀ wèrè tẹ̀ ń rí lórí títì ọtí ló sọ wọ́n di wèrè o ó mu títí títí tí lórí dàrú torí ẹ̀ ọtí tàlùkìyàmà la laghun fiha wala ta'thim ọlọ́run ọba ni wọn kì í mú kó wọn máa sọsọkúsọ wọn kì í sì mú kó wọn sẹlọ ẹni tó bá sì ti mu ayé ó ti dínà àti rí tàlùkìyàmà ẹ rí nǹkan bẹ mùsùlùmí gbọ́rọ̀ ọtẹ lófin ọlọ́run èsì pé mùsùlùmí náà ò lè yọ̀ dáran àmọ́ lọ́wọ́ bá lẹ̀ gbọ́dọ̀ yọ̀ dáràn làwọn ò ṣe yọ̀ dáràn kí ni wọ́n ń tẹ̀lé tó fi yọ̀ dáràn kí lọ́n tẹ̀lé tó fi yọ̀ dáràn ń bọ́ lọ́lọ́ ń kọ́ fún ọ pé máa mutí bọ́ lọ́lọ́ ti sọ fún ọ pé máa mutí kò sí tó àwọn ọmọ á mutí lóríṣiríṣi bí ọ̀kan nu bẹ́ẹ̀ wọ́n láwọn fẹ́ ṣèdíje lórí ọtí mímu ẹni tí ó bá lè mu ìgò tó pọ̀ jù yọ gbẹ̀bù tẹ̀sí mọ́ pé gbogbo ògbó ọtí irí kẹrẹ̀fẹ̀tẹ̀ ni wọn alẹ́ ní tó bá lè mú kátọ̀ nǹkan tán bó nka mú sí abẹ́rẹ́ rí nǹkan nǹkan ń dà kò tí ẹ fa hàn kò fa yanjú ẹ̀ kò fọ̀nà ọ̀fun yanjú ẹ̀ ọkàn sí ọ̀nà ọ̀fun fún ni nǹkan ń dà gẹ gẹ gẹ gẹ gẹ gẹ gẹ gẹ́ ọwọ́ amú tán dẹjú àfi bí òkun náà tí ta tó débi tó dé gbogbo orí ibú yìí náà ni àwọn kan kan wọn làwọn fẹẹ ṣe díje lórí mímu ọtí ògógóró ẹni tó bá lè mu ìgò ògógóró kàtá tí ọ̀dánu dúró tọ́dà tó fi dàládà tán gba àádọ́ta ẹgbẹ̀rún náírà ẹ ntí wèrè fẹ́ tẹ̀mí rẹ̀ fún ọfẹ́ tẹ̀mí rẹ̀ fún fifty thousand naira akramakumullah lọ́kàn bá sì wájú ẹnì kan ò mú títò yìí. ẹgbẹ́gun wa ọba gbẹ́gun lọ́ba sókè ọkọ̀kọ́ ń kì mẹ́sàn-án Afa, àfa àṣẹ àṣẹ àkìmánu àkìmánu yẹn níbi ìsàlẹ̀ ọ̀rá mẹ́rin ni so lọ́ba dantawi ní bá ń dà gẹ́ gẹ́ gẹ́ gẹ́ gẹ́ gbogbo àwọn orí igbó ọ̀pọ̀ àwọn pọ̀ wọ́n dọ̀rẹ̀ àwọn náà tó ń gbósù bá wọn ó láàánú ọkùnrin mẹ́ta ọkùnrin sára tí ó ó <laughs> títí ó fi dá sọ̀ǹtẹ́ ọ̀dàtà ìdátẹ́ ni kọ́ bá bẹ̀rẹ̀ à ah, sọ́ọ̀nù tí náà tún máa ń wúkọ́ àbáàdì ni ní bá máa ń wúkọ́ yìí mo di pé fún fẹ́ máa jáde ẹ̀jẹ̀ ní kọ́kọ́ ń jáde náà gbogbo nǹkan mi tún fẹ́ máa jáde wọ́n bá rọ́ọ̀ṣì wọ́n lọ síbi kàn àfa ń gba àwọn gbèdé bó sì ṣe dá tán fún fifty thousand pé àṣejèrè ni àyè wá bá lọ síbi pé ní tó bá nítorí pé òun ló ní kó omi tí ó gbowó sẹ́mi pé bíbú òun bí àṣetọ́ni náà ni bíbú kọjá bíi bíbú ẹni tó gbà pé òun ọ̀dọ̀ ti sọ̀hún aláìpé orí àkàràmọ̀ kún un la bẹ́ẹ̀ sì gbé dọ́sítì tó ń rọ́ṣẹ̀ débẹ̀ àwọn ní kọ́kọ́ lọ dẹ́pọ́sìtì fifty thousand ah ó dàbí ìgbà náà ti gbọ́ ń tọ́sẹ̀lẹ̀ <laughs> so kọ́ lọ dẹ́pọ́sìtì fifty àfa alẹ́ lọ̀rọ̀ ń ṣẹlẹ̀ ilẹ̀ ọmọ balẹ̀ yìí nítorí ọ̀fà tó fi yà á lẹ́nu ntọ́fà tó fi bà yín lọ́kàn jẹ́ àfà ilẹ̀ ọmọbaláyé tó fi lọ wọn wá tún láwọn ò ní rìlíìsì òkú rẹ̀ àfikún tó san another fifty sẹ́wọ̀n kọ́ ọ́tà tàjèrè báwọn fifty plus fifty cost to hundred minus fifty cost to fifty ó ṣòfò fifty <laughs> akramakumullah abẹ́rẹ́ rí nǹkan mọ́ ó tún mú kí fámìlì ọmọ sanwó ọjà táwọn ọ̀rà táǹbẹ̀ lọ́tí wọ́n tún láwọn ò ní gbókù ọ̀daràn ẹ̀ lẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ bá tiẹ̀ fi lẹ́nu ó ń ranù ó ń regbe lójú òtún ní ìgbà ni káwọn lọ páàkì ó ń ranù rẹ̀ kó ń bẹ àwọn tó ń sanwó ọjà tí wọn rà torí di eléyìí ọtí ilé ayé bò ń ṣe rí nu ìsọyìn àti wèrè ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn àmùtí ní òròpó ń gbádùn tó yẹ pé gbogbo fùfú rẹ̀ ti gbogbo fùkúnú rẹ̀ ti já gbogbo ẹ̀dọ̀ gbogbo òfúnnú rẹ̀ ti dìdàkudà inú ọmọ wa tóbi nítobi àbáàdì yóò rò pé ń gbádùn ni ẹ̀mí àwọn afẹ́fẹ́ ti sọ̀rọ̀ ní ọmọ fọwọ́ ra kù ó rò pé òun gbádùn ní aláàárẹ̀ ẹlẹ́wọ̀n gbatẹ́gùn akramakumullah ẹ̀rí tẹ́kẹ̀rẹ́ ọmọ ẹsẹ̀ jòmùjòmù yóò rò pé òun gbádùn ní kọ̀mọ̀ pé gbogbo ẹ̀ ti slack gbogbo sa tó di ẹ̀kẹ́ mu ó ti yẹsẹ̀ ó ti síwọ́ ọsẹ̀ ọ̀ gbádùn kankan ìyá ní jẹ wèrè rẹ̀ ọ̀mùtí gan ni wèrè ọ̀mùtí gan ni wèrè ìdí tó ọ̀mùtí fi jẹ́ wèrè ni pé ọtí á máa bo làákàyè làákàyè la sì ní làfi jẹ́ wèrè ọ̀mùtí gangan ni wèrè tó fowó ra wèrè wọ́n á ní ọ̀mùtí yẹn sápà kí wọ́n á ní wọ́n á ní ọ̀hún gbádùn ni ìbò owó ọwọ́ rẹ̀ nínú ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ àwọn ẹ̀yọ́ ọlọ́tí ní ọ̀mọ̀ dárú àṣàbà àtàwọn ẹni tó ṣe pé wọ́n ń gbowó lọ́wọ́ wọ́n ń gbà wọn bá mu títán olórí nígbà tó rí bá ti dàrú tán wọ́n á lòlù sí ọ̀nbàjì tẹ̀wọ̀n pé gbogbo owó lọ́mọ kó dálé olórin wa ní ọmọ tí kì í sápà rárá owó ọwọ́ ẹ̀ ló ná bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a mọ̀ báwọn ọyọ ọlọ́tí ṣe máa láwọn ọlọ́tí ká kọ́jọ lówó ni báwọn bàbá ọlọ́tí ṣe máa lọ́ ọlọ́tí ká olórí ibu rẹ̀ ọjọ́ lówó ni olórí ibu tiẹ̀ náà wọ́n rẹ̀ ṣe jọ́kọ́ ti lọ ta fún tó fi jọ́ ló akramakumullah bọ́ ti ṣe rí inú tilẹ̀ ayọ̀ odò míì nínú odò ti ń sàn lábẹ́ àlùjánnà òun náà lódò oyin àti mọ oyin láyé wípé kíkí lóyin máa kí kíkí tó sì kí òun kò lè gba kọ́sàn àmọ́ tá àlìjáná yọ ọmọ àsìn oyin títí tí è sí àdàmàdì oyin tòótọ́ tí è sàpò ṣúgà mọ́mi àpòmí mọ́ ṣúgà eléyìí tán fún wa mu nílé ayé nàìjà wọn kàn lọ po omi mọ́ ṣúgà ní àfa yóò tún wá lọ dó ní sẹ́ńtà táwọn oyin ti ń fò èèyàn máa kó ah ògidì oyin lóyin yìí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn oyin ti gbóòórùn oyin làwọn náà fi kẹ́ ẹni bóyin bá gbóòórùn ṣúgà ń bọ̀ nù so wọn máa wá tàtàkùtà fún wa mú ọ̀pọ̀ àìmọye ni jẹ̀díjẹ̀dí mú látàrí pé mo oyin àdàmàdì oyin gidi èsì jẹ̀díjẹ̀dí ó mú yàn ṣúgà wọn kó fún wa nàìjíríà lẹ́fù nu kọ́lọ̀ ń bá wa tún ṣe oyin gidi ní tàlùjẹ̀nà oyin tó jẹ́ pé èsì àdàmàdì oyin yóò máa sàn lábẹ́ àlùjẹ̀nà odò kẹrin òun náà lodò wàrà odò wàrà ni wọn máa sàn dábàá ni òǹgbẹ́ngbẹ́ ọ́ òǹgbẹ́ǹgbẹ́ bọ́tù wọ̀tà tó dáa jù nù mú àbí kó kó agolo milk èwo lẹ́kù <laughs> èwo lẹ́yìn ó o a ebi miliki ló dínkù nù ẹ̀jẹ̀ yín òǹgbẹ́ nísìngbẹ́ ọ́ nìsín ọ̀sọ̀ ẹ bá ń kó mílíkì wọn á máa rú <laughs> so n'ibiti tí ọmọ èèyàn ka miliki wọn wa miliki ẹ ní erílégbé tí nàìjà bá ya bò yín pé kíni ẹ̀yin nìkan ma máa dá omi mílíkì pọn gbogbo alájọ máa mú ọlọ́mbùn aládùúgbò yìí nù ẹ so subhanallah odò mílíkì ni ọmọ wa sàn lálìjẹnà ọlọ́run lè wọ̀ wá o túmọ̀ sí pé ọlọ́run bá ń sọ gbogbo eléyìí fún wa ká lè bá a sojú kòkòrò láti wà ká lè bá a ṣiṣẹ́ rẹ̀ nítorí pé lóòótọ́ àánú ọlọ́run ونود أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون wọ́n pè wọ́n pa àlùjáná nù ọlọ́run jogún rẹ̀ fún yín látàrí ntẹ̀ ṣẹ́ńṣẹ́ ntẹ̀ ṣẹ́ńṣẹ́ náà ní gbẹ̀yìn àánú ọlọ́run tó wà kùn èyàn ò fi ra àlùjáná o eléyìí tó túmọ̀ sí kọ́ darun ní wà àlùjáná ẹni tí èsì tọ́lọ́n kò ní wà àlùjáná ẹni tó ń takuta nabi muhammad sallallahu alayhi kò lè jẹ́ni tọ́lọ́n wọn sànù tó fi sàlùjáná torí ọ̀dọ́ wọ tajiri min tahtiha alìjáná tó ṣe pé àwọn akérèmọbú odò wọn ń sàn lábẹ́ rẹ̀ tí ó sì ní fàjà kò ní fàjà yẹ wọn ti fẹ́ máa wọ omi mílíkì sọ́dọ̀ rẹ̀ ju o <laughs> kò ní fàjà bíi Niger Delta tọ́yẹ kó gbogbo ojoojúmọ́ ìjà yìí náà ní lórí epo ọlọ́run mẹ́jẹ kò ní fàjà rárá oyin yìí ò ní bíjà nínú alìjáná omi ò ní bíjà ọtí ìtàlìjáná ò ní bíjà khalidina fiha ìgbádùn lánà tẹnu rẹ̀ láàmà bẹ láéláé inú rẹ̀ láàmà bẹ láéláé alìjáná ìbá títẹ lé ìgbádùn tó bá ti pé ọmọ alìjáná ó gbé bẹ fúngbà kan ni tó bá gbé bẹ fúngbà kan Ọlọ́run tó padà yọ wọn jáde tó bá jẹ́ pé bẹ́ẹ̀ làlìjáná kò bá ti jẹ́ lé so ńgbà tó jẹ́ pé inú rẹ̀ lẹ́ẹ̀mọ wà wọn ò ní lé yín kúrò nínú rẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀mọ wà títí láéláé wọn ò ní lé yín kúrò nínú rẹ̀ ọlọ́run dákun abẹ́ ọ pẹ̀lú àwọn orúkọ rẹ tó rẹwà jù àtàwọn àròyìn rẹ tó ga jù ọmọ àlìjáná ni kò sí wa o má sí wa lọ́mọ aná sàánú wa kìí ṣe pé a dáa ọlọ́run ọba àánú rẹ là ń tọrọ kìí ṣe pé ìṣèdọ́gba rẹ lórí tó bá pé ìṣèdọ́gba rẹ ni kò sí bá a ṣe lè ra àlìjáná o khalidina fiha inú rẹ ni wọn máa bẹ títí láéláé kò sí ní tí ó lé wọn kúrò nínú rẹ wọn máa bẹ́ńbẹ́ bí ibni rabbihim pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba wọn ẹnìkan ò lè dámúra rẹ̀ wà àlìjáná àfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run torí àlìjáná ẹrù ọlọ́run ẹnìkan ò lè lọ wọra kó múra rẹ̀ wọnú àlìjáná ọlọ́run láì jẹ́ pé ọlọ́run ló yọ̀ǹda fún ò lè wọ àfi kó jẹ́ pé ọlọ́run yọ̀ǹda fún ìdí inú tó jẹ́ pé ìgbà tí ànábì sallallahu alaihi tó sọ fún wa ó ní ní ti ń bẹ láàrin abala méjèèjì ilẹ̀kùn àlìjáná ìrìn ogójì ọdún ni abala kan ìrìn ogún ọdún ni abala kejì ìrìn ogún ọdún ni sẹ́wọ̀n kí lẹ́kùn ọ̀fẹ́ kọjá sísọ nínú àdìsí mi ànábì ló tó ti ń bẹ láàrin Mẹ́kà sí Hajar ó tó ìrìn ti ń bẹ láàrin Mẹ́kà sí Hajar ní al-Bahrain kọ́ńtírì tún nù ní ti ń bẹ láàrin wọn ó tó ìrìn Mẹ́kà sí Hajar nínú riwaya kan ó tó ti ń bẹ láàrin Mẹ́kà sí Bọ́sọ̀rọ̀ Bọ́sọ̀rọ̀ ilẹ̀ Sham ló wà níbi tí lẹ́kùn yẹn tóbi dé ẹlòmíì lè máa rò pé àá ẹnilẹ́kùn tóbi báyìí ebi lẹ́kùn mọ́sálásí ni ìdájú mẹ́ta ò tẹ̀lé ìdájú kankan pọ̀ àkàrà wọn kọ́ wọn wọn á ní ìrìn ogójì ọdún ìní ti ń bẹ láàrin abala méjì lẹ̀kùn àlìjáná lẹ̀kùn mẹ́jọ sí làlìjáná ni ọ oh, ọ oh, ṣé yọ wàá sọ̀rọ̀ fún àbẹ rí nǹkan àmọ́ arapala ni àbí òye ó du rapala la máa lò ń bẹ yẹn rapala orò kéré àlìjáná <laughs> ọlọ ní ẹnìkan ò lè wọ illa bi idhnillah àfi pẹ̀lú yọ̀ǹda ọlọ wọn wọ àlìjáná yẹn bi idhni rabbihim pẹ̀lú yọ̀ǹda olúwa ẹlẹ́dàá wọn ọlọ́ọ̀dà kún fáwọn náà. تحيتهم فيها سلام ìkítà àwọn ọmọ àlìjáná ọmọ akíra wọn ni asalaamu alaykum asalaamu alaykum irú kíkítà àti kíra wa láyé àwa mùsùlùmí ọ̀nà ní kíkí àwọn ọmọ àlìjáná akú oríire asalaamu alaykum lọ́mọ àlìjáná ọmọ akíra wọn ọlọ́ọ̀lọ́ nǹkó máa bá yín bẹ́ẹ̀ lọ́mọ àlùjáná ọmọ kíra wọn asalaamu aleykum náà ni ọmọ yorùbá wa lòun ọ̀fẹ́ òun ọ̀fẹ́ kọ́ mọ̀ wọ́n máa sálámà sóhun bọ́ọ̀bá ti lè dọ̀bálẹ̀ bára rẹ kó wájú òun bọ́ọ̀bá ti lè kúnlẹ̀ òun ọ̀fẹ́ kíkì rẹ yorùbá lẹ́bùn. ọmọ wa báyìí asalaamu aleykum tahiyyatu ahli asalaamu aleykum tó mọ̀ kí kíkì àwọn ọmọ àlùjáná tó ọba àlùjáná yọ̀ọ̀bà <laughs> subhanallah àṣà ẹni yóò bá fàlà kìí sẹ́sì dọ̀bálẹ̀ kúnlẹ̀ yìí náà ni dọ̀bálẹ̀ kúnlẹ̀ yìí náà ni lánàá àbí jẹ̀ta lẹ́nu kan béèrè ọlọ́ni tó ń ti ń kí tọdún kan asalaamu alaykum asalaamu alaykum onídàáhùn onítorí pé òun yìí tẹ̀ òun ní sálámà rẹ̀ fi ṣe nǹkankan yọkàsẹ́nu pọ́n onídàáhùn máa kí n so gbèsè rẹ̀ gbogbo ẹ̀ ní ọ̀sán jọ gbẹ̀ndàlùkìyàmọ̀ yóò pọ̀ òun sí o tá a bá fi kún ètí tí ń bẹ́ẹ̀ lẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé yọ gbà torí ẹni ìmáàmù wa an-Nawawi rahimahullah inú tírà rẹ̀ al-Adhkar ó lẹ́nu kan tó bá wà láyé tẹ́ ń bá máa sálámà sí tẹ́ ń sálámà sí tẹ́ ń sálámà sí tẹ́ ń sálámà sí tí èyí dáhùn ẹ̀yin ẹ̀ tẹ̀síwájú ẹ̀ tún ẹ̀ máa sálámà sí ẹ̀ máa sálámà sí kọ́pọ̀ gbogbo ẹ̀ ní ọ̀sán jọ gbẹ̀ndà òkèèyà torí kíkí wọ́n kọ́kọ́ sálámà sí súnà àmọ́ kọ́ ọ̀ràn yẹn subhanallah torí ọ̀dọ́ wa wà ẹ̀yin lẹ ẹlẹ́ẹ̀fẹ́ sálámù ọmọ àlìjẹ́nà kíkì ọmọ àlìjẹ́nà ẹlẹ́ẹ̀fẹ́ ní yorùbá lẹ́wọ̀ ó ti tẹ̀yìn lọ́rùn kọ́ mẹ́yìn ó kí n bá mi ẹ káàárọ̀ kó sì ti dọ̀bálẹ̀ gbalaja máa mi ẹ káàárọ̀ kó ti dọ̀bálẹ̀ gbalaja bá mi ẹ káàárọ̀ kó forúnkún lélẹ̀ lọ́mọbìnrin máa ẹ káàárọ̀ kó forúnkún lélẹ̀ lọ́mọbìnrin ẹlẹ́lẹ́ ńlọ tẹ̀yìn lọ́rùn tọ́lọ̀ òwì kíkì ọmọ àlìjẹ́nà òwì jáde àlìjẹ́nà ò kí mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yorùbá lẹ́wọ̀ ẹ̀ ń yín jẹ o láti ìjọ tọmọ tí wọn kúnlẹ̀ tí ń dọ̀bálẹ̀ fún yín náà kí lẹ fi dà àwọn àna yín tẹ́lẹ̀ máa gbà dọ̀bálẹ̀ wọn ọmọ tó dọ̀bálẹ̀ fún yín tí ń ṣe ọmọ yín lùlẹ ọkọ ọmọ tó dọ̀bálẹ̀ fún yín tó fi ẹsẹ̀ tó fi ọkọ bọọdù sẹẹkì ọmọ ẹ sì fẹ́ rojọ́ ẹ fẹ́ bá wí lórí polúmọ ó tún ti dọ̀bálẹ̀ ẹ má bínú dáàdì ẹ má bínú dáàdì bọ tó bá tún ṣerú ẹ má sì lù níwájú mi náà ẹ má bínú dáàdì mọ̀ ń sọ fún yín mo mí ni tí mo ń sọ máa lu máa lu máa fẹ́ pa á ah, lẹ́ ẹ má bínú dáàdì <laughs> gbogbo ẹ̀yin náà lẹ sọ pé ìdọ̀bálẹ̀ ọ̀ra kẹ̀kẹ́ ẹ ẹ̀yin funfun kò délé àná àmọ́ Yorùbá pẹ̀lú àṣà yẹyẹ àṣà àdánù yìí àṣà àdánù tí ò wúlò àbí òfin ṣẹ̀rí àwa wọ́n ní dọ̀bálẹ̀ kúnlẹ̀ àṣà àwọn ọ̀sẹ̀ bọ́ni kò sì yà wá lẹ́nu tẹ́wọ̀n kọ́ sẹ́bọ̀ náà làwọn baba ńlá àwọn Yorùbá àwọn baba ńlá àwọn Yorùbá àwọn èsè mùsùlùmí tẹ́ máa sọ̀rọ̀ dúdú àwòtó dúdú àwòrán ọ̀ràn wọn yàn kíní kan olóríṣiríṣi ṣé mùsùlùmí làwọn lẹ́nu wọ́n èsè mùsùlùmí àwọn káfíìrì tẹ́ máa kó dúdú àgán ti dò sàbá ìtọ́ ń bọ̀ òsà mélòó lọ́wọ́ à fẹ́ abẹ́ sí mu two hundred and kíni na baba lè fẹ́ na. mo rò pé two hundred mẹ́mí náà mo gbọ́ fúnra mi wọ́n sọ pé two hundred and one mo gbọ́ nínú two hundred and one wọ́n ní ọ̀ní ń bẹ̀ yìí ni one òòsà ló ná ǹjẹ́ mọ̀ pé aláàfin gan òun gan níjọ́ kan nínú rẹ́díò mo gbọ́ kò sí wọn ni wọ́n pè mẹ́ ó lòun ní sẹ́yìn mẹ́ni tẹ́ ń rẹ̀ yìí òun ni lágbájá ọmọ ọkú tí kò lè pa ọmọ àrùn. àrùn ò lè ṣe ọmọ kìnnì kan ọmọ àdánù ọmọ òfò ọmọ kìnnì kan ó ń gán òòsà kìí ṣe kejì òòsà mọ ó ń gán òòsà ọmọ àṣe o kéèyàn jẹ mùsùlùmí kọ́ mọ̀ mọ́ra rẹ mùsùlùmí kọ́ máa ṣe kèfèrí ilẹ̀ yorùbá yìí báyìí wọn ka islam kún kankan wọ́n sì máa pè wọ́n wọ́n tún máa pè wọ́n kini aláàjì aláàjì kìnnìkan náà kìnnìjẹ́ ni kò nítumọ̀ kò nítumọ̀ rárá. ọ ọ̀ọ́ni gangan àbí wọ́n ti pè ó dúdú à gangan fúnra ara rẹ̀ ó sà tó ìpìlẹ̀ àwọn Yorùbá ẹlẹ́bọ ni wọn ẹbọ ni wọn ń ṣe ìdínú tó fi jẹ́ pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn mọ̀ sọ pé Islam ẹ̀sìn àjòjì ni gbogbo nǹkan míì náà bí àwọn ti ń ṣe ẹ̀sìn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù náà pẹ́sìn àjòjì náà ni pé ẹ̀sìn tàwọn gangan gangan òní káwọn pe káwọn káwọn káwọn pe àwọn ọlọ́run táwọn nù àwọn ẹlẹ́bọ gbogbo olùkọ̀ọ̀kan ló lẹ́bọ tiẹ̀ ló lò sàtìẹ̀ abẹ́yẹn ọmọ yẹn nílùú kan bẹ̀rù wọ́n ń pè léjìgbò báyọ̀ débẹ̀ rẹ̀ òòṣà tí wọ́n lò gíán lọ́gbọ́mọ̀sán bì òòṣà tí wọ́n ní kíni òòṣà pópó tẹ bá dé Ìbàdàn òòṣà tí wọ́n ní kíni òkè Ìbàdàn tọ́ tẹ bá dé wọ́n ti pè ilẹ̀ Ìjẹ̀bú kíni tí wọ́n alágẹmọ ìbá dẹkùn ń bẹ yẹn kọ ẹyọ Nigeria limited kálukú ló ní ẹbọ tiẹ̀ a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim láwọn Kwara yẹn náà ń kọ ah, àìmọye láwọn ibi tá ń pè ní Kwara Kwara àwọn náà kálukú bí òró kan ọmọ àrán kìnnìkan kan kálukú ló lóòsà tiẹ̀ kódà ìlú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn ará abẹ wọ́n padà di òkúta ni wọ́n di kíní kàtà máa lọ wòran bẹ̀ gbogbo ẹ̀ náà wọ́n ń bọ̀ nínú Kwara state bẹ́ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé ọlọ́run ọba tó dá wa wà wọn ò ní sìn nǹkan mìíràn wọ́n máa sìn nǹkan mìíràn wọ́n máa pè láti pilẹ̀ àwọn Yorùbá ẹbọ ni àwọn máa sìn wọ́n gbà tí Islam dé Islam ló síwájú ló síwájú gbogbo nǹkan mìíràn ìgbà tí islam dé àwọn tó gbà gbà àwọn tó gbà gbà so ìdí inú tó fi jẹ́ pé islam ó síwájú ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nì gan nílẹ̀ yorùbá pẹ̀lú three hundred years bíi thalathati qurun three centuries ló fi síwájú ẹ̀ ṣùgbọ́n gbà tẹ́mi ó research èmi padà wípé ó lè síwájú rẹ̀ dé but kọ̀ hàn kọ̀ hàn lódodo. àbó nìkan ṣe lè síwájú nǹkan fún three hundred years tí nǹkan mẹ́wàá á dé tó kọ́ àwọn èèyàn wá nílùú ni wọ́n máa lu gángan náà wọ́n máa ṣe kìnnì ìlú lọ́wọ́ kó yín lọ. ṣèbẹ́ ṣe islam ní ìsìn sẹ́nìkan lè jẹ́ lùlù nítòsí tó ní pé ni gbégun dán o yóò so àmọ́ gbà pé islam rú èwo náà ni wọ́n ṣe ìgbà yẹn gan lọ́pọ̀lọpọ̀ àwọn gba islam ṣé wọ́n pè yàn míì náà rẹ̀ dájú wọn ọ̀dì rẹ̀ kọjá pọ̀tọ̀ tiwọn nìkan lọ́wọ́ à tẹ̀dí nu wọn sọ pé àwọn lè máa mú àwọn àwọn kankan ilé ìmáà káwọn máa ó ti dòye báyìí náà bá a máa kí ó náà ṣe lè máa mú rí <laughs> ẹbí lè ti iná di lè kírun ilé ìmáà wọ́n yà rọra ṣe ti káàrò àwa nìkan ni wọn ọmọ ní ọha gan ọha kò spread so ìdínú tó fi wá jẹ pé ńgbà tí nǹkan mi dé ó ráwọn èèyàn kó mẹ́rẹ̀ ó ráwọn èèyàn mú kọ́dà ẹni tí ń ṣe islam gan wọn mú torí pé kò mọ islam kò mọ wọn ò gbọ́ rí ẹ rí i pé nǹkan mi ìtàn máa ń sọ ní islam ní ìṣẹlúmí ọkàn dẹnu lẹ ni pé ah, ah ṣé pé bí islam ṣe gbó ṣe rí nìyẹn ọ gbọ́ rí ni ọ mari kò sí tuntun islam tọ́lọ̀ fi rán nàbì muhammad sallallahu alayhi wa sallam bó ṣe rí ni kò sí tuntun nù dáńsọ tó bá jẹ bẹ́ẹ̀ ìdí nu tó fi jẹ́ pé ẹ ní ẹni tó mọ̀ pera rẹ̀ mùsùlùmí nílẹ̀ yorùbá wa yìí àmọ́ tó yẹ pé ìwà rẹ̀ ọjọ́ ti mùsùlùmí ẹ̀sìn rẹ̀ ọjọ́ ti mùsùlùmí ìṣe rẹ̀ ọjọ́ ti mùsùlùmí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọjọ́ ti mùsùlùmí lè má dá kí ló mú kí wọ́n yára wọn nítorí pé ìsìláàmù tí wọ́n gbà kò nítumọ̀ sí wọn torí bó wọn ṣe ṣàlàyé rẹ̀ fún wọn. ìdí nípa ọ̀rọ̀ ọ̀kúnlẹ̀ yìí nìsín ọ̀pọ̀lọpọ̀ bàbá ti ṣépè fọmọ rẹ̀ pọ̀lọpọ̀ màmá ti tọ́ ọmọ rẹ̀ lépè èmi kúnlẹ̀ fún bàbá tèmi kú ni wọ́n wà ní kúnlẹ̀ fún mi orí ikú lọmọ náà ò sì bí yòówó sì máa bá kánú wọn á fẹ́ yàwó wọn á ní tànà yẹn ọba ti lè dọ̀bálẹ̀ kò ní gbà yàwó lọ à ọmọ bá sì rọ akágbádá tiẹ̀ ló ń bá gbọ́nà wọn ni wọn bá lọ lọnu òkè ta ni ó dùn jù sáwọn èèyàn ọkọ ìyàwó ni àbáwọn èèyàn ìyàwó ta ni ó dùn jù jọ náà èèyàn ìyàwó ẹ̀yin ní nǹkan sí wọ́n wá máa gbọ́ di orí nǹkan bẹ́ẹ̀ kò kúnlẹ̀ ó kúnlẹ̀ ẹ̀ àwọn tí wọ́n pa àwọn èèyàn pé kí wọ́n má kúnlẹ̀ ẹ̀ táwọn àmì kúnlẹ̀ láìláì ah! lọ́wọ́ alẹ́ lomi torí rẹ̀ kọ́ mọ́mọ́ wa lè kí o wa ó nítorí pé tá a bá kọ́ wọn kí ó tán wọn ò ní kúnlẹ̀ mọ́ áá ah, ah! orí yín dúdú bàjẹ́ ni ó dúdú ju èdú lọ. ẹ fẹ́ mẹ́sìn ọlọ́run ìranù ìrégbè tẹ́yìn náà ni kọ́ kọ́ntínú ẹ fẹ́ mọ́ta nabi Muhammad sallallahu alaihi wasallam ìranù àti ìrẹ́gbẹ̀ọ́ náà ní kọ́ kọ́ntínú ẹ wọ́n bá jẹ́ pé ìkúnlẹ̀ bá wá jẹ́ sí islam àbámọ̀ rí báwọn sábẹ́ ṣe ń kúnlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam kọjá sísọ kọ́ kọjá sísọ torí de eléyìí báyìí tahiyyatuhum àbí bi idhni rabbihim tahiyyatuhum fiha salam àwọn màlìjánà ọmọ sálámà síra wọn. ibn Jabal radiyallahu anhu ó wà nínú musannaf ti ibn abi shayba rahimahullah wọ́n ní anabi sham ìgbà tó wá sham ó wá bá pé àwọn máa ń gbó ṣubú fáwọn torí sham máa gbó ṣubú fún wa ni tí wọ́n bá fẹ́ bá wọn tí bá kí wọn wa ni mo ti wọn náà wọ́n ní mo ṣe dé báyìí wọ́n kọ wó ṣubú fún ànàbì ànàbì ni kí n lè léyìí ah, ó ṣàjèjì kí n lè léyìí ah, bẹ́ẹ̀ láàbì ni ibi tẹ́ ẹran mi lọ́wọ́ mo ní tí wọ́n bá fẹ́ kí àwọn bàtọ́rì kọ̀ àti àsáàkìfà torí chọ́ọ̀chì wọn ti máa joyè bàtọ́rì kọ̀ Patrick oyè kan ní chọ́ọ̀chì tí bá fẹ́ kí àwọn àgbà sọ́ọ̀sì bí wọn ṣe máa wó ṣubú fún wọn wọn á rí ká àwọn eléyìí ọ̀lẹ́tọ̀ sí ànábì lọ lẹ́tọ̀ sí ìwọ ni wọn á ṣe fún ànábì dídé dídé law kuntu amiran ahadan an yasjuda li la amartu al-mar'ata an tasjuda li zawjiha tèmi bá jẹ́ni tí pẹ́ nìkan láṣẹ kọ́ máa wó ṣubú fẹ́ nìkan ni ìyàwó ni bá pa láṣẹ kọ́ máa wó ṣubú fọ́kọ rẹ̀ èsì tó pọ̀ náà láṣẹ bẹ́ẹ̀ kakunlẹ̀ kakunlẹ̀ kakunlẹ̀ kìí ṣe islam islam ọ̀farama islam ọ̀gbá wọlé ẹ̀yà fìtí ìbá ṣe islam ni wọ́n ń ṣe lókun àṣà ló ń ṣe ó sì ti mọ bàbá mi ìlà débi pé ọmọ inú rẹ̀ gan yóò tún kúnlẹ̀ fún bàbá ẹ má kúnlẹ̀ bàbá ẹ má kúnlẹ̀ ó ti mọ aláàánú ẹ̀yìn wá wọ́n ti fabricate ẹ̀ mọ́ pé sáàmà kúnlẹ̀ yẹn sáàmà kúnlẹ̀ yẹn pé kí kí la fẹ́ fi ṣe ọ̀dà kankan ọ̀já kankan torí ẹ̀ àwọn ìkúnlẹ̀ fẹ́ni kankan àìsí dọ̀bálẹ̀ fẹ́ni bọ̀dì kò sẹ́ni kàtà lè ṣe ntọ́jọ́ bẹ́ẹ̀ fún àfi Allah Rabbul Alamin ọlọ́run là máa tẹ̀ ọlọ́run là máa forí kalẹ̀ ẹbí mùsùlùmí ni wọn kí ló ń kúnlẹ̀ fún wa sí mọ́kúnlẹ̀ fún wa mọ́kúnlẹ̀ fún wa mọ́dọ̀bálẹ̀ fún wa mọ́kúnlẹ̀ fẹ́ni kan mọ́dọ̀bálẹ̀ fẹ́ni kan nítorí pé Islam yóò ní nítumà kò ní nítumà rárá nígbà tó bá jẹ́ pásá yẹn lè bá ń bá ká láàrin fíforí kalẹ̀ àti dídọ̀bálẹ̀ èwo ló tàbùkù èèyàn jù ìdọ̀bálẹ̀ ètò ètò ètò ètò ètò tọ́tọ́tọ́ tó múni rẹlẹ̀ jù kò sí fún yàn ọwọ́ àforí kalẹ̀ fọlọ́ ṣé forí kalẹ̀ yóò nítumọ̀ wàláì kò ní nítumọ̀ lófin ẹ̀sìn Islam kọ́má wọ́n ní ká forí kalẹ̀ fọlọ́ ó ní nínú téèyàn á fi rẹra rẹ̀ lẹ̀ fọlọ́ nítorí pé ntọ́ ga jù lára wa òun náà níwájú wa yìí ọwọ́ àfi lélẹ̀ fọlọ́ wọn ni kò sí ntọ́ ga tó iná ìlànà Ànábì sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá forí kanlẹ̀ ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ tó ráyè gbígbàdúrà àti pé aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tẹ́rú súnmọ́ lọ́njù nígbà tó bá forí kanlẹ̀ nítorí pé Ọlọ́run ló jù ẹrú wa fi hàn kó ń lọ́lẹ̀ jù Ọlọ́run bọ́ wa gbàdúrà rẹ̀ gbàtẹ́ ìbá tí wọ́n á ń dọ̀bálẹ̀ tẹ́ ń ṣe gbogbo ẹ̀ bóun ni ẹ̀sìn ṣe fẹ́ nítumọ̀ kò ní nítumọ̀ kò ní nítumọ̀ rárá ìdírun jábìrì káwọn yorùbá wọn ò wọn ò mẹ̀sìn kankan wọn ò sì fẹ́ ṣe wọn máa gbé ẹ wá gbé ká kúnlẹ̀ ká ṣe kíni ẹ bá ń dọ̀bálẹ̀ fáwọn ọba wa ń dọ̀bálẹ̀ fáwọn bàbá wa ẹ ọlọ́run kọ́ máa wo gbogbo ẹ̀ mọ́ alá kò ní ti ká tún ṣe bóò làwọn yahudi máa kíra wọn bóò làwọn nasọra máa kíra wọn bóò làwọn ọsẹbọ máa kíra wọn ọwọ anitọ Ọlọ́run wa sẹsà kíkẹ ọmọ alìjẹnà fáwọn mùsùlùmí asalaamu alaykum ntọ́lọ́ ń sà fún wa ni kíkẹ ọmọ alìjẹnà wọn á ní kó wù ọkọ̀ tí Ọlọ́run ajá pé kí ni ọ̀tẹ̀ Ọlọ́run iná ni ọ̀tẹ̀ Ọlọ́run asalaamu alaykum ẹ bá mi wá kíkì kan dáa tó wá láyé ẹgbẹ́ wò kò sí kò sí kíkì kan láyé yìí tọ́da tó tọ́ba mọ ní asalaamu aleykum an wa rahmatulahi an bọ̀ wa barakatu wa gan àwa wa kó a wa asalaamu aleykum ìtumọ̀ rẹ̀ ọlọ́ ọlọ́run kọ́ kiki ẹ dákun wo ni wọn kíra àwọn láyé tó nírú kíkí òun kò sí ọlọ́ ọlọ́run kọ́ máa bọ̀ bẹ́ẹ̀ yẹn bá di òkè yàrá. tẹ́bà tó sọ pé wa àti wa àti bùkún rẹ̀ ẹ dákun kíkì wo ni wọn máa kíra bẹ́ẹ̀ ebi bá bá fẹ́ kíra wọn yóò bá ẹ yìí náà ni sọ tuma ni ẹ káàárọ̀ kí ni tuma rẹ̀ tó ni ìyẹn pé ẹ kú pé ẹ ń bẹ láà ẹ ń bẹ títí dàárọ̀ yìí ẹ kú àárọ̀ yìí ẹ kú pé ẹ sì ń bẹ títí yìí ẹ tí ẹ̀ ń bẹ títí di ìrọ̀lẹ́ yìí ẹ̀ tí ì ṣe kí ni ẹ̀ tí ì kú ṣé kíkí náà ni àkàlẹ́ ìdánù náà nígbà ṣe gbọ́ táwọn Yorùbá ń sọ ọ́ mo mí nìkí bá wò ó sí kíkí ti Islam kí ló jọra wọn wàláì kò jọra wọn bẹ́ẹ̀ náà lòyìnbó ó ní good money. good morning so ní tùmọ̀ kò ní tùmọ̀ kankan kò bá jẹ́ bad money. kò ní tùmọ̀ kankan àbí òye wa so nítorí pé ẹni tí ń rún tọ́wá ní good money. no no no Oh good láàárọ̀ yìí àbí òye so torí di eléyìí báyìí amátọ́mọ́ a kíkí ọmọ àlùjáde assalamu alaykum ìgbà wo lọ fẹ́ ọ lọ lọ kọba àmà dùn mọ kọba àmà kàn mọ ìgbà wo lọ fẹ́ ọ lọ lọ kò sígbà tá a fẹ́ ọ lọ lọ kọlọ mọ yà wá ya ọ la rẹ so kíkì tiwa nù o torí ọmọ wa gan tí wọn kí wa ẹ káàárọ̀ bàbá ọkọ hmm, sálámà asalaamualeykum wa rahmatulahi ẹ wo bí ṣètọ́ni ò sí ní ráyè láàrin bàbá àtọmọ. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ilé yín dilé àwọn ẹlẹ́sìn. so tọmọ yín bá fẹ́ sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ ńgbà ni ẹ káàárọ̀ ẹ kù sí àná ẹ kù gbogbo ẹ kò burúkú káàárọ̀ ńgbà ni pé adúpẹ́ pa àti ìkúdì sí àmọ́ asalaamu aleykum yẹn yóò síwájú hausa lẹ́bù kan kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìnáàkú àná ìnáàkú àná ẹ̀ bó o yín bóòlù oorun tẹ́ ẹ sùn májú ìná apuana bóòlù oorun tẹ́ sùn májú kí <laughs> so ẹ ṣe kíkí náà ewu lọ́jọ́ra wọn pẹ̀lú asalaamu alaykum tọ́jọ́ra wọn tọ́jọ́ra wọn rárá tó ń torí de eléyìí báyìí kíkí ọmọ àlùjánnà ó ti ga púpọ̀ jù nínú Sunan Abi Dawud anábì tí wọ́n á sọ débi kí mùsùlùmí méjì bá fi lè pàdé tẹ́lẹ̀ fi lè kíra wọn bara wọn lọ́wọ́ wọn ò ní tú ọwọ́ yẹn kúrò nínú ara wọn ṣáájú kọ́ lọ́n tó forí jẹ kíni kejì wọn subhanallah ẹ wò orí ńlá débi kọ́ ga wa anabi sallallahu alaihi wasallam a máa yọ sáwọn ọmọdé kéékèèké bíi tá a ti ń ṣeré tí máa ń kọjá lọ yóò sì máa sálámù sí asalaamu alaykum asalaamu alaykum ẹ rò pé lásán làwọn èèyàn gba ìsìlámù tọ́ba gbé ẹni burúkú ẹni tó le aláyàkókò nàkílà anabi sẹ́rù pé àwọn èèyàn gba ìsìlámù tọ́wọ́ pé bàbá kàlà nábì pé gbogbo yóò kúnlẹ̀ kò ní dá fẹ̀yìn ọmọ gbogbo sẹ́rù sẹ́rù káwọn èèyàn gba ìsìláàmù wọn ò ní gba ìsìláàmù so Anas ibn Malik radiyallahu anhu ní fún wa ń rò ó lé anábì máa rán mi sẹ́ tí ń ti lọ tí ń ra àwọn ọmọ tí ń ṣeré tẹ́mi náà darapọ̀ mọ́ ẹ̀sẹ̀ náà nù ká ó ní kí kúnlẹ̀ fún àwọn ọ̀rẹ́ wa ní kí ni ọ̀ pò wa ọ̀ dàdọ̀ bá lẹ̀ fún wa tó gbogbo wa àwọn ọ̀rẹ́ tí mú ní sórí ibú ọ̀tá dọ̀bà lẹ́wọ̀n àdúgbò ọ̀ wà kásẹ̀ lé lórí dọ́gba yẹ ọwọ́ níbẹ̀ wọ́n ṣe fún mi ní a'udhu billahi minash shaitani rajim bàbá yìí sì tọ̀ ọ̀dà dọ̀bà lẹ́wọ̀n àdúgbò yìí ọ̀ wà kásẹ̀ lé lórí dọ́gba yẹ máa pé máa pé mi ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti wá pẹ̀lú àwọn sọ pé mi ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti wá àwa yìí la ṣàdó àfọ̀ntàjọ́ da fún wa a fún ẹgbọ́rún ìwọ o kò sí dáa fún ọ rubbish ó tún wá tún tún ṣẹlẹ̀ ọmọ tún gbọ́dọ̀ anilẹ́kọ̀ọ́ wá ìpínlẹ̀ ìfà ìdọ̀bálẹ̀ wọn pàtì ó wá pàtì pátápátá pé pátápátá là á fọ́jú ojú kínní kan ọ̀fọ́ tán kínní kan ní ìdálẹ̀ òun fẹ́ fọ́ tán báyìí àfà bàbá àtún wa ni àfi kó tún wá bíi tìjọ́ sí ọmọ wa pè mọ́ wa ní báyìí mo ní ọ̀ gbọ́dọ̀ débẹ̀ tó bá ṣépè fún àdúrà ni bàbá náà wàá mọ̀ pé nǹkan ju nǹkan lọ báyìí nìsín bàbá náà padà wàá bẹ̀bẹ̀ ẹ kò ṣe pé a ní kó kúnlẹ̀ ntúláṣì náà kò ṣe pé a ẹ tiẹ̀ sọ tó <laughs> eléyìí túmọ̀ sí pé tẹ́yìn bá ti dúró tẹ̀sí yín ọlọ́run ọba ọ̀ràn yín lọ́wọ́ ẹ̀sìn tí wàá lélẹ́yìn o ẹ rí i pé àwọn ẹni tí ń ṣe Ṣàngó nìsí wọn à lè kó sẹ́rẹ̀ wa délé àwọn ológun àbẹ́ẹ̀kọ́ ni ológun náà sì ní kórin tiẹ̀ náà délé ó Ṣàngó kí á ló dé tẹ̀wọ́n á ń gbé àṣà ọ̀sẹ̀ bọ́ wá bá wa ń di Islam ẹ̀ gbádùn aw aw kẹ́nìkan máa fi lọ́kùlọ́ lọ Islam o tẹ́gun bá dán o yóò dé èèyàn o a ẹ wàá sọ pé káwọn ọmọ ṣèṣe ọ̀sẹ̀ bọ ẹ mọ̀ pé mùsùlùmí làwa ni a ní alukurani a ní sunna ọwọ́ ni ká máa wù ọ̀sẹ̀ bọ ọ̀gbádùn ọ̀dájú kọ́ ọ̀gbádùn wọn ò sì lè gbé ọdọ́ sípítù kún orógùn tí ń ṣe ọ kìtàbù ọ̀sùn náà ló lè yanjú rẹ̀ torí ẹ̀ tahiyyatuhum fiha salam kíkí tó ma alìjáná ọmọ kíra wọn náà alìjáná ni asalaamu alaykum ọlọ́wọ́n bá tó sọ fún wa nínú suratu zumar ó ní hatta idha ja'uha tó ma kó àwọn ọmọ alìjáná dẹnu alìjáná wa futtihat abwabuha táwọn màláíkà ṣílẹ̀kùn rẹ̀ fún wa wa qala lahum khazanatuha salamun alaykum àwọn ẹ̀ṣọ́ tó wà lẹ́nu alìjáná náà ó kí wọn pé salamun alaykum ọlọ́ọ̀lọ́ nítorí ọmọ àlìjáná fi máa kíra wọn iná ní màlẹ́kọ̀ fi máa kí wọn ẹ dákun kíkí wò lọ́wọ́ dáa tó kíkí wò lọ́ dáa tó kò sí kíkí tó dáa tó ọlọ́wọ́n bá tún ní wal malaikatu yadkhuluna alayhim min kulli bab salamun alaykum àwọn màlẹ́kọ̀ tó máa wọlé wá bá wọn máa àlìjáná gbára gbogbo lẹ́kùn wọ́n tún máa kí wọn pé salamun alaykum ọlọ́ọ̀lọ́ ọlọ́run tó ní wa yulqawna fiha tahiyyatan wa salama wọ́n máa gba kíkí àti salamu alaykum salamu alaykum salamu alaykum nínú àlìjẹ́nà ọlọ́run dàkú mọ́ sílé ìwọ̀ tí wà o tọ́ ọlọ́run bá tún sọ yìí pé wa da'wahum fiha subhanaka Allahumma wa tahiyyatuhum fiha salam. وآخر دعواهم أن الحمد لله رب العالمين Ọlọ́run ní ìpè tẹ́ máa gbọ́ lẹ́nu àwọn aljanna nínú aljanna wọn náà ní pé subhanakallahumma mímá ni fún Ọlọ́run ọba wa mímá ni fún Ọlọ́run ọba wa mímá ni fún Ọlọ́run ọba wa ọ̀rọ̀ tó dáa tó dáa yìí ni wọn máa jáde lẹ́nu wa tahiyyatuhum fiha salam kíkí tí wọn sì máa kíra wọn nínú aljanna onani asalaamu alaykum wa akhiru dacwaahum ani alhamdulilahi rabbil alamin èyí tí wọn máa wá wí káyìn nínú gbólóhùn tí wọn máa wí onani alhamdulilahi rabbil alamin njẹtẹlẹ yìí bá yé wa eléyìí ni kíkì àwọn ọmọ alìjẹnà eléyìí ni kíkì àwọn ọmọ alìjẹnà akramakumullah ó wù èmi láti wà alìjẹnà ó èmi láti wà alìjẹnà ǹjẹ́ ò wá wà náà owó wa ẹja hu wà má àlùjáná aláàánú lọlọ lódodo kò sí bá a ṣe lè máa gún tá a lè máa tẹ tíyẹn wúra ṣe wọ nílẹ̀ mọ́ àmọ́ àánú Ọlọ́run tó bá kún fún wa pẹ̀lú òkú Ọlọ́run ara àlùjáná wọn Ọlọ́run kò má ṣe lè wọ wa Ọlọ́run kò sí wa lọ má àlùjáná Ọlọ́run ọba kó tí ká máa sẹmí láyé gbàtàbá láyé mùsùlùmí jọtọ lọ́wọ́ bá gbẹ̀mí wa kọlọn gbẹ̀mí wa lórí ìmánì Ọlọ́run ọba kó fà àlùjáná. kó fi ta wá lọ́rẹ̀ kó fi sànù wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.